اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسول فقد فاز فوزا عظيما أما بعد إن قل كلام كلام الله وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال وكل ضلال في النار السلام عليكم ورحمة الله وبركاته هذا أتفو ولو وبا ọba àlejò ọlọ́ba tí ó ga jùlọ ọba tí ó tóbi jùlọ nínú orúkọ ni nínú ọlá rẹ̀ ni nínú ìjọ kan ọba yìí lọ́ba tó ti wí pé kò ní àfiwé bẹ́ẹ̀ ni kò ní akẹgbẹ́ atọ́rọ ìkẹ́ ìgbẹ́ ọlọ́run fún oṣẹ́ ńlá afdal khalqillahi qatidan ẹni tó ṣe wípé òun ló fi ń da jùlọ nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run bá àdékẹ́ lọ́dá wọ́n wọ nabiyuna muhammad sallallahu alayhi wa sallam òun náà ni anabuwa muhammad ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run kó máa bá ànábì kó máa bá wọn ara lé ànábì kó máa bá wọn sọ ọ́bà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí wọ́n rí ìlànà tí ó ṣe ọlọ́run bá àdìsọ́lá tó filẹ̀ títí di ọjọ́ kan tó ṣe wípé lẹ́yìn tá ilà àtàlọ́ owó sáǹfààní fọ́mọ ẹ̀dẹ́yàn bẹ́ẹ̀ eyi ọmọ sáǹfààní fún àyàfẹ́ni tó bá pẹ̀lú ìṣàfọ̀mẹ́sìn ọlọ́run fún ọlọ́run ìkẹ́ ọlọ́run ìgbẹ́ ọlọ́run kó máa bá gbogbo wa lápapọ̀ adarí kíkí wa sí ọ̀dọ̀ àwọn mọ̀ṣáríkù wa tí wọ́n wà ní kalẹ̀ látòrí ẹni àkọ́kọ́ wa tó dé orí ẹni gbẹ̀yìn wa abẹ́lọ́run bá ní kẹ́lá kó túbọ̀ fi ẹsẹ̀ gbogbo wa rinlẹ̀ ní ojú ọ̀nà ìsìn Islam adarí kíkí wa sí ọ̀dọ̀ gbogbo àwọn mọ̀yá irú ìjòkó ìnájà báyìí tó ṣe wípé àwọn àǹfààní ọlọ́kọ̀ọ́jọ̀ kan bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí ó ṣe sallallahu alayhi wa sallam tó fi kọ́ àwọn mùsùlùmí pàtàkì jùlọ tí wọ́n bá sínú láti ẹni lẹ́kọ̀ọ́ ó ṣe pé àwọn àǹfààní kan bẹ́ẹ̀ tó ṣe pé ẹ̀dá máa rí ìfọkànbalẹ̀ ìfarabalẹ̀ ọlọ́wọ́ bá yóò máa sọ̀kalẹ̀ lé wọn lórí rọ̀gẹ́sìyàtò mọ̀ráhùnà gbogbo àwọn tó bá wà nílé ọlọ́wọ́ bá níkẹ́ ọlá tí wọ́n ń dá wọn lẹ́kọ̀ọ́ nípa síra ọlọ́wọ́ abẹ́lẹ́ ọba níkẹ́ ọlá àwọn ẹ̀sán báyìí kọ́lọ́ máa jẹ́ kó wa abẹ́rẹ́ ọ̀bà àlejò ọ̀dá kó là wá kúrò nínú gbogbo àwọn aburú tó ṣe pé ó ń bẹ nínú àwùjọ eléyìí tá bá wo láti di ọdún mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn a rí pé omi aburú yìí ó sábà tún ru púpọ̀ débi wípé aburú náà ti wá kálé ó ti kákó. kò fẹ́ yọ ẹ̀sìn kankan sílẹ̀ mọ́ àti kí mùsùlùmí ká dira wa ká gbìyànjú in tó jẹ́ ojúlówó ẹ̀sìn wa ká túbọ̀ múra láti máa kẹ́kọ̀ọ́ pa ẹ̀ káwọn àbúrí kó má lè ṣe kíni kó lè wọlé tọ̀ wá ní tó ṣe wípé àmọ̀ ni àbí àmà abẹ́lẹ́ ọ̀bà nìkọ́lá wa kó wa kí òun náà ni n tí a ń pè ní alimeisir alimeisir awo altimar alimeisir òun ni tẹ́tẹ́ gambu alimeisir tẹ́tẹ́ gambu a rí wípé in tó ṣe wípé kódà àwọn kéékèèké gan àwọn náà ti fẹ́ wọ́n ti fẹ́ tí wọ́n bá dárúkọ èèyàn ẹ̀rí tí wọ́n pè é tòun tí wọ́n ti forúkọ mùsùlùmí pè é wọ́n tún pè é wọ́n kì í papọ̀ mọ́ tẹ́tẹ́ bẹ̀rẹ̀ tí mo gbọ́ àfáà tó ní ṣọ́ọ̀bù lóto yẹn ẹ mọ̀ gbọ́ alájà bẹ́ẹ̀ nàìjà oríṣiríṣi àbí ṣé kè ṣọ́ọ̀bù yẹn lẹ́ ń sọ bẹ́ẹ̀ ṣé ṣọ́ọ̀bù yẹn tó wà lọ́wọ́ yẹn ahmed lónìí àbí ní tó gbajúgbajà ó ní wípé à bàbá ìjẹ̀bú débi pé kódà àwọn tó ṣe wípé wọ́n wá láti ìjẹ̀bú gan wọn àfẹ́ kí ọmọ wọ́n lórúkọ yẹn mọ́ torí pé wọ́n ti ń ki orúkọ yẹn mọ́ nǹkan mi táwọn yóò bá wá ò mú wá lẹ́nu pé à níta ń báyìí nínú ìlú à ń pàtàkì jùlọ economic recession yìí ó kí à inú eléyìí náà ló ti àwọn èèyàn wọnú mmm àmáwàta ẹjẹ́ mùsùlùmí ni wọ́n bá ń lọ́wájú wọ́n bá ń lẹ́yìn wa bọ̀rọ̀ dúró sí torí pé ìbá ní tá a bá kayé tán a tún alìkìyàmà alìkìyàmà tá a ṣe yẹn ilé ayé láti wa. torí pé ọlọ́ọ̀bà ní pé láti sàánú àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn ọlọ́ọ̀ ní wàlàkọ́dí kàrámúná bani ádámà وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير مما خلقنا تفضيلا ọlọ́run bá àlékẹ́ láti sàánú àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn lórí àìmọye oore tó ti ṣe fún wa ọlọ́run ní àwọn ọlọ́wọ́ bá kàrámúná bani ádámà a ti ṣàpọ́nlé fọ́mà ànábì ádámà wàhámánná òǹfìlìbárì wọ̀dáhà aṣẹ́rí ọ̀rùn fún wọn kí wọ́n rìn lórí ilẹ̀ aṣẹ́rí fún wọn kí wọ́n rìn lórí omi kódà nínú tó ọ̀rùn fọ́mà ẹ̀dí yẹn sì wá tún máa fò lójú fọ́mà wọ̀rọ̀dàkìnà òmìnira pèsè àwọn nǹkan tí ò ní da àdámọ́ wọn rú apèsè ọ̀fun wọn nínú nǹkan tí wọ́n máa jẹ minal makulat wal mashrubat àwọn nǹkan tí wọ́n máa jẹ ni àwọn nǹkan tí wọ́n máa mu ni. wa faddalnahum ala kathirin mimma khalaqna tafdilan. ẹjọ́ àwọn obìnrin arúgbó yẹn ń pọ̀ jù torí ọlọ́run ẹ kí n kálukú wà ní ààyè ẹni tó bá dọ̀rọ̀ kó ń gbọ́ lẹ́kítọ̀ ọmọ kó mọ lọlé kó mọ dìstọ́pù ẹni yòókù ẹjọ́ torí tọ́lọ́ ariwo yẹn ń pọ̀. ọlọ́run bá kó gbogbo ọ̀rọ̀ yìí lẹ̀ wípé wọ̀fàdọ́lẹ́hùn alákẹ̀sí rí mímọ̀ kọ́lẹ́kìnà tẹ̀sílẹ̀ àwa gbé ọlá fún ọmọ ẹ̀dẹ́ èèyàn lórí gbogbo àwọn ẹ̀dá yòókù padà látara àwọn nǹkan mèremère tọ́lọ́ọ̀bà àríkọ́lá tó ṣe fún wa yìí lẹ́yìn wípé ọlọ́ọ̀bà àríkọ́lá fún wa ní làákàyè táàmù fi ronú àmọ́ wo eléyìí kù díẹ̀ káàtó gbogbo tó Boko gbé kalẹ̀ fún wa à ń láǹfààní àti tòsùn ẹ̀ lórí tẹ́sí wa gbé fún wa tá a bá wò ó papọ̀ mọ́ ṣe ẹranko jọra wọn bẹ́ẹ̀ bá darí ẹranko ń sì ibi tó bá lọ ní lọ kódà títí tí èsẹsẹ yóò wọnú ẹ náà ni ọlọ́ni sọmọ nínú ẹ̀ náà wá ní inú àwọn nǹkan tẹ́ ẹ mọ̀ fi ṣayé a ṣe àwọn nǹkan lẹ́tọ̀ọ́ fún yín náà nǹkan tó ṣe wípé láti ìgbà tá a ti da yín tẹ́ẹ̀tì ló lé ayé tán gbogbo àwọn nǹkan tá a ṣe lẹ́tọ̀ọ́ yẹn fún yín ẹ̀ ló lò ó tán. ọlọ́run bá nìkan lọ́sọ̀ fọ́nù kúrọ́tù mọ́lù ọlọ́run ní wà lẹ́bi ìṣáálẹ̀ lẹ́kùnmùlà àrùdọ̀gàlúùlà fáǹṣù fímẹ̀lẹ̀ kéde ha. وكلوا من رزقه وإليه النشور ọlọ́run ní àwọn ọlọ́wọ́ bá ní kí ọlá látọ̀ ilẹ̀ pẹrẹsẹ fún ẹ̀yọ́mọ ànábì adama ja'ala lakum al-arda zalulan atẹ́ ilẹ̀ pẹrẹsẹ fún yín fáńṣù fi mẹ́rin àkìdì ha ẹ̀rì fásúnú ẹ̀rì tó ti gbogbo bí kiri tẹ bá fẹ́ sì sí nínú ẹ̀ wọ̀kúnú ní rìskìhì àwọn arìsìkì bá pèsè ní orílẹ̀ tá a fún yìí ẹ máa jẹ nínú ẹ̀ ẹ mọ̀ sí ọ̀dọ̀ ọlọ́run bá nìkẹ́lá lẹ́sẹ̀ rí padà sí tó túmọ̀ sí wípé ìdáwọ́ tọ́lọ́run bá nìkẹ́lá dá wa ó ṣàánú wa pẹ̀lú àwọn nǹkan tá a fi ṣẹ̀mí wa kò kàn dédé fi wálẹ̀ ká wà lórí ilẹ̀ ayé àwọn nǹkan tá a fi ṣẹ̀mí nínú ń tá a jẹ àwọn nǹkan tá a fi ṣẹ̀mí nínú ń tá a mu ọlọ́run bá nìkẹ́lá ṣe kí ni ó dá àwọn kìíní yẹn náà sí wa ilé ẹ̀ ló ń jẹ tá a jẹ ọlọ́run bá àdìsọ́lá ẹja ni sọ nú ẹ̀ àwọn ẹranko tọ́lọ̀ bá ti fún wa kalẹ̀ mọ́ jẹ mélòó la fẹ́ sọ nú ẹ̀ nínú ni èyí tá ń dálára pẹ̀lú ìtọ́lọ̀ bá fún wa àwọn náà wà ń bẹ̀ tí omi lọ́gá gbogbo wa ọlọ́run bá wa bákan gbogbo àwọn wọ̀nyí pátá ọlọ́run bá wa wa torí wípé a ṣègbìyànjú láti rí àwọn kìíní. eléyìí ni ìpìlẹ̀ táwa mùsùlùmí ta gbọ́dọ̀ sọ gbogbo àwọn kìíní ta ṣe lẹ́tọ̀ọ́ tó wà a wá ṣègbìyànjú ká lè ba àránfààní àti lu àwọn kìíní wọ̀nyí a ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká ṣègbìyànjú káwọn kìíní lè bàjẹ́ lílò fún wa lápèjúwe ẹja tó ń bẹ nínú odò àkàn ní dídé jòkó lẹ̀ káwá ní mo fẹ́ jẹja kẹja ẹ̀dẹ̀ mọ̀ bọ̀ láti inú odò kó mọ̀ bọ̀ wá bá wa là ìyẹn ṣe kí ni a máa ṣe àwọn ìyẹ̀dú kan láti lè bá àrí ẹja yẹ kí àwọn ìyẹ̀dú náà ara wọn tó gbọ́kọjú omi wọn lọ pẹja bákan náà lọ́wọ́ ẹran àti gbogbo àwọn nǹkan tá a fẹ́ fi ṣẹ̀mí wa náà ẹni tó lóun fẹ́ wọ sọ́ọ̀tì kò kàn ní dídé gbá ẹ̀kan lójú gbogbo àkọ́lọ́rùn ẹ̀ yóò gbìyànjú àti ṣiṣẹ́ láti ṣe kí ni láti rí àtọ̀tí wọ̀nyí ọlọ́ọ̀bà ní tọ́lá ṣe ìyànjú yìí ó ṣe lẹ́tọ̀ fún wa ọ̀rọ̀ ni waj'alna laylan libasa waj'alna naharan ma'asha a ṣe alẹ́ ní nǹkan káìmọ̀ fi sinmi fún yín bẹ́ẹ̀ la mú ọ̀sán a ṣe fún yín ní nǹkan tẹ́mọ̀ fi ṣe kí ni tẹ́mọ̀ fi wá jẹ ẹ̀mú káàkiri wabtaghi fima ataka Allahu daral ولا تنسى نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليكم ولا تبغي الفساد في الحب إن الله لا يحب المفسدين أنا وابتدي فيما أتاك الله دار الآخرة إنت عفوين لا يمدعي أفوال قيام الله ولا تنسى نصيبك من الدنيا àwọn tó jẹ́ ìpín tá a ṣe lẹ́tọ̀ọ́ fún ilé ayé nígbà yìí ẹ má gbé àwọn èèyàn náà jùlẹ̀ ìyẹn ní òṣèré ọrùn fún mùsùlùmí tó sọ pé à àwọn kọ́ńtẹ́ẹ̀tì lọ ni báwo lè tó àti jẹ́ àti mú àti yíhun lẹ̀ fọ́lọ́hùn. ìyẹn ìtọ́ náà bá ní kí ọlájú pèsè gbogbo ẹ̀ ọlọ́run bá wá tu ẹ lẹ̀ kó wá àti jẹ́ àti mú. mùsùlùmí ò lè rí ẹ̀kọ́ ìjọ nínú àwọn sọ̀rọ̀ àtọ́lá tó wá lóun lézì ó ya ó bọ́rọ̀ fi ẹ̀sùn kó fi ṣe excuse torí pé abẹ́jáde lọ ní mo wá gbogbo iṣẹ́ tá a wá ń ṣe wá pa gbogbo ẹ̀ sí là kò rí bẹ́ẹ̀ wọ́n lè tẹ́ nǹkan mẹ́sì bàkàmì nà dúnìyà tó bá rí bẹ́ẹ̀ wà á fi nǹkan mẹ́ àfààní láwù ilé yìí wọ́n náà máa ṣe dáadáa sáwọn ìbọn náà ti ṣe dáadáa sí ẹ wọ́n lè tẹ́ bùkún fasad ìlà àbù mọ́ àwọn fún ìbàjẹ́ káàkiri ẹ má kún ìbàjẹ́ papọ̀ mọ́ àwọn ìyànjú yìí inna Allaha la ọlọ́run ọba gbogbo awa tí wọ́n máa ń fọ́ ìbàjẹ́ lórí ọ̀rọ̀ tọ́lọ́ ọba àníkẹ́ ọlá ṣe níwọ̀n fáwọn mùsùlùmí káwọ́ ọ̀nà àtijẹ wa káwọ́ ọ̀nà àtinú wa tó ń ti bá ṣe wà yìí náà ọlọ́run ọba àníkẹ́ ọlá ó kọ́ṣọ́nù wa torí pé afẹ́wá jíjẹ afẹ́wá bó jẹ́ pé afẹ́ jẹ afẹ́ mu èmi sọ pé ọlọ́run sọ pé wá ẹ máa jẹ ẹ máa mu kó wá ní gbogbo tó bá ti rí náà lòun máa jẹ àhórọrùn tó ń pọ́tù sí ẹ̀ka dédé kí ìgbẹ́ mọ́lẹ̀ kó ká ní kí ló dé náà ni ká máa jẹ gbogbo ẹ̀ ká là á kò ní ṣe bẹ́ẹ̀. a ní ó dá wá tọ̀ ó wá gbé kọ́ọ̀bù sí ìtọ́ rẹ̀ ó bá gbé sẹ́nu bá kò ní ṣe bẹ́ẹ̀ náà tí ò bá rí báyìí nínú làákàyè ọmọ ẹ̀dẹ́ èèyàn ó túmọ̀ sí pé ọlọ́run bá níkẹ́lá tó ní ká máa jẹ tó ní ká máa mu ó fún wa lódì wọn ń tá a jẹ ó fún wa lódì wọn tá a ṣe kí ni ń tá a mu bó ṣe ní a máa wá wọn kì níyẹn bẹ́ẹ̀ ló fún wa lódì wọn bó ṣe fẹ́ ká wà torí wípé àtúbọ̀rọ̀ wá wà kú wà. ó ṣe pàtàkì nínú tẹ̀lé àwọn mùsùlùmí ká mọ àwọn ìpìlẹ̀ wa báyìí ìpìlẹ̀ yìí yóò sàánú wa ọ̀kan náà wọn sọ̀hábà Abu Umama al-Bahili radiyallahu anhu nínú Musnad Imam Muhammad ó fún wa ní ọ̀rọ̀ ń ṣe ọlọ́run kan ó ní àlẹ́nu Muhammad sallallahu alayhi wa sallam qala olóṣè ọlọ́run bá nìkan láti báyìí wípé inna ruha al-qudus nafasa fi أن النفس لن تموت حتى تستكمل أجلها وتستوعب رزقها فاتقوا الله وأجملوا في طلب ولا يحملن أحدكم استبطاء الرزق أن يطلبه بمعصية الله فإن الله لا ينال ما عنده إلا بطاعة sheikh albani ní hadithi tó sọ yìí hadithi yìí sọ́ọ́bà yìí ní ó ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam ó sọ báyìí fáwọn wípé ruhul qudus ó ní malaika jibril nafasa fi ruhi ó tì í sí mi nínú gbáàyà mi ọ̀rọ̀ kan kí lọ́rọ̀ náà òun ni wípé anna nafsa dájúdájú ẹ̀mí kan lẹ́ntọ́nù kò lè jáde láyé kò lè kú àtàtẹ̀sẹ̀tì nílá àjàlá títí tí àsìkò tọ́nà ọba àlejòlá kọ fún sí ètò ẹ̀mí kan ò lè jáde láyé àti kó ṣe pé àsìkò tá a kọ fẹ́mi náà àsìkò náà ṣe kí ni àsìkò náà tó olùkọ́lọ́ sọ fún pé inna ajala Allahi idha jaa ajaluha la yastaqdimuna sa'atan wa la yasta'khirun àsìkò tá bá dá fún ẹ̀mí kọ̀ọ̀kan

tó ó ò bọ̀rọ̀ kan jújù nta ti kọ́ ọmọ ẹ láìsí tiẹ̀ náà ló jẹ́ tiẹ̀ gbogbo tó wù kó lè sọ pé ó fẹ́ wá abọ̀rọ̀ jẹ́ yé wípé abọ̀rọ̀ ṣe ijmal fi tọ́làdì rich abọ̀rọ̀ wá àrísìkì lọ́nà tó dáa lọ́nà tó tọ́ òṣèlú ní fàtẹ́kùnláhà ẹ páyà ọlọ́run wà ìṣìlélù fi tọ́làdì. ẹ jẹ́ kí ọ̀nà tẹ́ ẹ gbà wá rí kìkì ìjẹ̀mú kó jẹ́ ọ̀nà tó mọ́ o ọ̀nà tẹ́ ẹ gbà wá rí kìkì ìjẹ̀mú jẹ́ ọ̀nà tó ṣe kí ni ọ̀nà tó mọ́ tí ò rújú. wala yahmilanna ahadukum istibta'u ar-rizq ẹ wá jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan yín látara ẹ̀fọ́ pínpín àrísìkí díẹ̀ ẹ má jẹ́ kí lọ́nà kan tàbọ́nà kejì bụ ó ń wa kò tí tó dédé iye tó wá kò tí ì rí fẹ́ bó ṣe fẹ́ bí wá bẹ̀rẹ̀ sí máa lọ wá ní ọ̀nà ìyapa ọlọ́run kó wá wò pé ọ̀nà ṣẹ̀rí kó fẹ́ kéré jù kó wá ọ̀nà rẹ̀ fàínà láàlá ha. ìyẹn ò ìtọ́nà ọba ti kọ́ mọ́lẹ̀ ní oṣù kìíní òun náà ní oúnjẹ tiẹ̀ ìyẹn lè rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ìyàpọ̀ ọlọ́run ìjẹ́ ẹrú ọlọ́run ìjẹ́ olùtẹ̀lẹ́tọ̀ ọlọ́run òun ló lè ṣe kìíní òun ló lè rọ áríṣìkì fún ẹrú tòkí fún ẹ ní ẹtíùdì pé ẹ à bí àwùjọ wa ṣe rí ní ìsìn ológun kátà sí kìíní à tí yóò bá ta tẹ́tẹ́ lásìkò tá a wà yìí kò lè rọ́nà lọ́wọ́ kàlà kò bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ wa mùsùlùmí kò rí bẹ́ẹ̀ ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká wá ọ̀nà àtijẹ àtinuwa àtijẹ àtinuwa náà ọlọ́run bá láti kọ́ ìdù sí o ó kàn ní wa bó ṣe wù ẹ́ wàá tó ṣe kí ni ara lọ́nà tó tọ́ fi ní lùgà ọlọ́run èyí sọ wípé ẹkọnọ́mì ìlú le wá ní tó kù ní wípé òun ó di ẹni tí ó mọ̀ sí ṣọ́ọ̀bù tẹ́tẹ́ eléyìí ni tí àwọn afáàfù wípé in tí ojú ọ̀nà tí tẹ́tẹ́ tún gbé wá láwùjọ wá ń ṣe àfi ká sọ̀rọ̀ ń pa ẹ̀ kí mùsùlùmí mọ ní ojúṣe wa kí ni tó jẹ́ ẹ̀tọ́ wa kí ni tó fi ṣẹ̀ríà kí ni tọ́lọ́ ọba àníṣọlá ọba tó dá wa kí ni tó sọ ń pa tẹ́tẹ́ eléyìí tó yẹ kó mọ sọ fún wa nínú mọ́tíráṣí wa ni ìtúyẹ kó sọ fún wa nínú àwọn kútùbà wa ni kódà ibi tí àdáwò bá wa dé àfa àgàgà tó jẹ́ àfa àlekè náà ń ta tẹ́tẹ́ lásìkò táwa nú ẹ̀. ẹ̀yin ò tí ì wípé bàbá ń na ọmọ rẹ̀ ó nà ó nà gẹ́gẹ́ bíi pé ẹ̀jẹ̀ ọmọ yẹn àwọn èèyàn wá súnmọ́ kí ni tó ṣẹlẹ̀ bàbá ò lè sọ ọmọ ẹ wọn ní kí n lọ kí two hundred mo wá fi one fifty mo fi tà yẹn èmi náà wá fifty tó kù mo fi ta fi two hundred naira kó fi lọ ta tẹ́tẹ́ tó túmọ̀ sí wípé bàbá fi wa lo one fifty nínú ẹ̀ òun fi ta tẹ́tẹ́ fifty naira tó kù òun náà lò ó fún rẹ̀. tẹ bá wà àìmọye àwọn ọmọ tó ń tọ́ sùn sí díẹ̀ gbogbo wọn ti wọ́n ní àwọn áńgù ilé tí ta tẹ́tẹ́ káàkiri táwọn máa háǹgì kíní sí. àdéhùn yìí ó ti lágbára gan kò dé extent wípé mùsùlùmí àbọ̀rọ̀ dákẹ́ ta ni ó ta ni ó nítòkè ọlọ́run ọba nítorí látó sọ káṣí kí ni fáwọn èèyàn ṣe ní gbà láyè fún wa káwọn ọ̀nà àtijẹ àtinúwa àmọ́ ọ̀nà àtinúwa yìí ọ̀nà ẹ̀tọ́ náà lábọ̀rọ̀ fi wá bó ti jẹ́ pé níta fẹ́ jẹ ọ̀nà ẹ̀tọ́ ní tó jẹ́ ẹ̀tọ́ lábọ̀rọ̀ ṣe kí ni ó lábọ̀rọ̀ ni fẹ́ jẹ ọ̀nà ẹ̀tọ́ fi wá torí méjèèjì ní ìdájọ́ tó ṣe kí ni ìdájọ́ tó ń gura wọn tàbá rí ń ta fẹ́ lò nínú tẹ̀mí wa dúkìá tọ́lọ́ọ̀bà àdìsọ́lá tó fi lé wa lọ́wọ́ ìtọ́lọ́ọ̀bà oníkálukú wa nínú dúkìá ẹ̀tọ́ ká tó ṣe kí ni amójútó yẹn sídẹ́ǹtì ni ó ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ni gbogbo àwọn ọ̀nà kọ́nà tíárítì kí àtijọ́ àti ń bá fi gbàdọ́wọ́ ẹ̀ tó bá rọ̀ wípé n tó dí ọwọ́ ẹ̀ yẹn àmọ́ náà kan tún ni ó jẹ́ ìpele ẹlẹ́ẹ̀kẹta ìta afẹ́ jẹ ó bọ̀rọ̀ jẹ́ nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ọ̀nà àti wọ́n nǹkan a jẹ ó bọ̀rọ̀ jẹ́ ọ̀nà tí nǹkan ẹ̀tọ́ tá a jẹ táàmù tó bá wá di ọwọ́ wa tán a tún gbọ́dọ̀ sọ láti lò sí ọ̀nà kí ni ọ̀nà ẹ̀tọ́ ọ̀nà halal torípé ẹni bíbí ni pé àṣèlè mi ni oògùn ara mi mo ṣiṣẹ́ fún náà kí ni pírọ́blẹ́mù tí ó lè di state fún mi bí màá ṣe lo property mi náà kò bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí mùsùlùmí tó gbà fún ọlọ́wọ́ bá àlékè ọlá tó juwọ́jú fẹ́lẹ̀ fún òfin ọlọ́run ó bọ̀rọ̀ mọ̀ wípé gbogbo tó ń bẹ lọ́wọ́ òun pátá nínú dúkìá òun ó ṣèṣirò lórí ẹ̀ níwájú ọlọ́run ó bọ̀rọ̀ yẹn sọ́nà tí ó tọ́ ọba la ni al siri ọlọ́run ní ẹ máa jẹ nínú àwọn nǹkan tá a ṣe lẹ́tọ̀ fún yẹn máa wọn washrabu ẹ máa mú wala tusrifu ẹ má wà nánà àpà lórí jíjẹ àti mímu yẹn kó jẹ́ ti ẹni ó bọ̀rọ̀ ló nílòkulò fún nínú dúkìá yẹn tó bá ti ń ó ṣe ìṣòrọ́ọ̀ pẹ̀lú ẹ̀mí rẹ̀. ìka fún nínú dúkìá ó bọ̀rọ̀ mójútó kódà tó jẹ́ oríkèéríkèé ara wa nǹkan abọ̀rọ̀ mójútó ni torí ọlọ́run bá ní sọlá jẹ́ yóò wípé àáwùjọ lórí àwọn oríkèéríkèé ara wa náà kápá pé dúkìá tó ṣe pé wa ni wàlá tẹ́kìd màá lẹ́yìn ìhìn ilmu inna sam'a wal basara

torí pé méjèèjì náà ló mú wá ẹni eléyìí ẹlẹ́ẹ̀kejì ó ẹlẹ́ẹ̀kẹta ó ẹlẹ́ẹ̀kejì ọ̀nà tó fẹ́ gbà wá dúkìá tó fẹ́ lò ó gbọ́dọ̀ jẹ́ ọ̀nà tí ni halal ìntọ́ wá nìyẹn tó jẹ́ dúkìá rẹ̀ yẹn bọ̀ ló ni halal bákan náà ọ̀nà ẹ̀tọ́ wọn mú. nínú àwọn nínú musnad imam muhammad ó ní oṣù ọlọ́run sallallahu alayhi wa sallam ó sọ báyìí wípé la tazulu qadama abdin yawma al-qiyamah hatta yus'al an salat olóṣù ọlọ́run kan wípé ọmọ ẹ̀dẹ́ èèyàn kò ní kúrò níwájú ọlọ́run títí dìgbà tó ṣe wípé wọ́n ti bí níbèrè mẹ́ta kan. an umrihi sí ma hafna ìbéèrè àkọ́kọ́ ni wípé wọ́n bèèrè ọmọ ẹ̀dẹ́ yàn ìṣẹ̀mí rẹ báwo ló ṣe lò ó ìṣẹ̀mí ẹ ta fún ẹ your life ẹ̀mí tó ní opportunity báwo ló ṣe lo ìṣẹ̀mí ẹ ṣokàn wéèsì ẹ̀dà lónìí ẹlòmíràn lọ jòkó nílé football nígbà tí wo football ó lè jòkó ń bẹ̀ látàárọ̀ dalẹ́ fíjọ́sì ọdún kan ni pé àwọn tó ní bọ́ọ̀lù ní ọ̀sẹ̀ yìí sunday ẹlòmí lè sọ oṣù mẹ́ta fún yín ọ̀nà kò shabab ọ̀dọ́ ó lè jòkó ń bẹ̀ látàárọ̀ tó bá wo bọ́ọ̀lù fíìmù wọn kan tún ní yóò tún wò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oṣù ọlọ́run jẹ́ wa wípé nínú tí wọ́n bẹ̀rẹ̀ ọmọ ẹ̀dẹ́ yàn á ń mọ̀rí sí mọ́ọ́fìnà ìṣẹ̀mí ẹ̀ báwo lè ṣe lò ó wà á ní àìníyí fi mọ̀ fáàlà ìmọ̀ tọ́lọ́ ọba àlejòlá jogún fún ẹ kí ló lò ó fún ìmọ̀ tọ́lọ́ ọba àlejòlá jogún fún ẹ kí ló lò ó fún wà á ní màálíhì min aina tasaba wọ́n fi ma àǹfàkọ̀. Bàtó dórí ẹlẹ́ẹ̀kẹta ó ṣe ọlọ́run ó sọ ọ̀kan méjì mọ́. Ó ní wàá ń mà níyì átọ̀bà wọn pààyẹ. Min aina tasaba níbo ló dúkìá náà. Wọ́n fi ma sí. Méjì dúkìá tó ní lọ́wọ́ táwọn èèyàn tó sọ pé alágbájá ah, náà ní ṣéǹjì lọ́wọ́ níbo ló ti rí wàá rojọ́ fọ́nà ìgbà tó ní tán níbo ló lò ó sí wàá rojọ́ fọ́nà ẹlòmíì fi wọ́n náírà kalẹ̀ nínú mọ́ṣáláṣí kó fi ṣe fi tẹ̀lé ìlà ẹlòmíì fi wọ́n kalẹ̀ ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ káàkiri mọ́ṣáláṣí wa ojú kóló ni wọ́n gbẹ́ tó fi ń gba pítẹ̀ bí nìlá ojú kọ́lé torí pé ọmọ wípé mo tọ́ rí gan bíbà ti pé ọwọ́ àwa mùsùlùmí há. bọ̀dẹ́ ní kó sọ pé òde kan dé ìsìn àgbà àwọn obìnrin àwọn sábà ládàáwò ilé dáadáa wọ́n sọ pé òde kan dé ìsìn gèlè tí wọ́n máa mú bàtà tuntun àtẹ̀wù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó wá ná one naira sílé ọlọ́run ihe ni lára àbí kó wò nínú àwọn onímọ̀ àdúgbò wọn àfà kó fún un lówó pé àlòkùnrinlá ah, fún yín ní kò lè ṣe ìyẹn làwọn àfà náà ṣe dìváìsì ní oríṣiríṣi láti máa ṣe kí ni láti ni torí pé tiwọn náà ń tó ń bẹ lọ́wọ́ wọn náà ọ̀nà oníwọ́gbà rí nínú àwọn nǹkan túbọ̀ yé wa nínú àwọn nǹkan ìpìlẹ̀ ni. in tó kún gbogbo ẹ̀ papọ̀ gbogbo wa pátápátá gẹ́gẹ́ bí ẹ̀dẹ́ ìyẹn tọ́lọ́ ọba àlejò ọlágbá in tó bọ̀rọ̀ yé wa ni wípé yorùbá ọmọkùnrin sọ yorùbá ní kìlá kìtà òdọ́ ọ̀la o kájíṣẹ́ bí ẹrú òṣèkí ni kò dá nǹkan kan ọ̀rọ̀ yorùbá yẹn ó já pẹ̀lú alùpàdà pẹ̀lú kádàrá kéèyàn gbìyànjú láyé kó máa ṣiṣẹ́ láàárọ̀ kó máa ṣe lọ́sàn-án ìtọ́lọ́run bá ti kọ́ mọ́ dédé ìtọ́lọ́run bá ti kọ́ mọ́ náà ní oṣù kí ni ni ó jẹ́ tiẹ̀ láyé tí è jáde bọ́lọ́run bá kọ́ mọ́ pé yóò kọ́lé láyé yóò kọ́lé bọ́lọ́run bá kọ́ pé yóò ra mọ́tò yóò ṣe kí ni yóò ra mọ́tò ẹlòmíì ò ní bá wọn kọ́lé láyé àmọ́ yóò fẹnu kọ́ pé áà ah, ti fẹ́ kọ́lé tèmi báyìí fast mansion tí màá kọ́ màá wá make sure wípé three bedroom flat ó wà ó wà lẹ́yìn very good ó aspire ni ẹ̀rọ tí ẹ̀mọ tàmọ́ náà nǹkan wípé ah, mo fi kíní rí báyìí àmọ́ ó lè jẹ́ pé mo bó o ṣe mọ̀ ọ̀pọ̀ sí ìjáde láyé nìyẹn àwọn èèyàn tó ṣe pé wọ́n kan wọ́n jọ ń ṣiṣẹ́ kan náà wọ́n lè jọ bẹ̀rẹ̀ àsìkò owó wọ́n kan náà eléyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ pe sọ pé eléyìí ti kọ́lé àkọ́kọ́ ó ti kọ́lé ẹlẹ́ẹ̀kejì ó ti kọ́lé kẹta kódò tó ra mọ́tò ó ra méjì òun lè mọ́ rówó àti ra táyà kan òun lè mọ́ rówó àti ra ọ́dínárì táyà kò gbọ́dọ̀ fọ́ ní ọlọ́run àwọn eléyìí inú àwọn wa òun pé mo mo gbìyànjú mo wọ́ ọ̀nà mo ṣe gbogbo ẹ̀ ah, tó ń ti bẹ́ẹ̀ náà kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ tó ń tí bó ṣe gbìyànjú tó ń tọ́lọ̀ bá kọ́ mẹ́ ló ṣe kí ni ni ó jẹ́ ọlọ́run wà máa ní ti fi làb ìlà àlẹ́mú fi kìtàbí ìlà alẹ́lẹ́rí rìskúhà àti bó ṣe pé ọrùn ọlọ́run òní àrísìkí wọ́n wà ìtí ó jẹ́ tẹ̀dá láyé ó lè fárí gbáwájú tọ́lọ̀ màníkọ́lá kọ́mẹ́ àwọn eléyìí ó máa ran mùsùlùmí lọ́wọ́ nínú tẹ̀mí ẹ̀ kòkò ní mùsùlùmí sáré wà lọ ṣe ni lọ ìgbà tó bẹ̀rẹ̀ sí mmm mo gbé mo kú mo ṣe kí ni mo dáhùn tí wọ́n fi ń tú fúnra wọn ìgbà táwọn yẹn sáré wọnú ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ àwọn tó jẹ́ àwọn mùsùlùmí tí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n yí wọn ní tí wọ́n ṣe ni wípé wọ́n bẹ̀rẹ̀ sí wá kí ni ìdájọ́ lórí kìíní àwọn nǹkan owó ló so mọ́ àìmọye àìmọye àìmọye àìmọye bẹ́ẹ̀ kéèyàn ti gbogbo ìṣẹ̀lẹ̀ ẹ̀ tó fi ta tẹ́tẹ́ kó fi gbogbo tẹ̀mí ẹ̀ kó fi ṣe kí ni ké ta tẹ́tẹ́ ìtọ́nà ọba àníjọ lọ́ba kọ mọ́ ẹ náà ní oúnjẹ tiẹ̀ kó ta láàárọ̀ kó ta lọ́sàn-án kó ta lálẹ́ ìtọ́nà ọba àníjọ láti kọ mọ́ nínú arúgbìkì ní oṣù kí ni òun náà ní oúnjẹ tiẹ̀ àmọ́ tí wàá di kí ni ó ti mú sábàbí ó ti mú ọ̀nà burúkú tó ṣe wípé ó ti kọ ìyà kalẹ̀ ẹ mọ̀ kéèyàn kọ ìyà bí ìgbà tó bá kún àmàlà. ó ti pọn kalẹ̀ fún rẹ̀ níwájú ọlọ́run gbogbo ohun tó bá ń rí níbi kìíní yẹn kò sálù báríkà ọlọ́run bá ń bẹ̀. òpin ìrìn àjò yìí ni wípé gbogbo ìyànjú tá a bá ṣe láyé abọ̀rọ̀ tó mọ́ kí ni àlùkọ́dà tọ́lọ̀ bá láti kí ni tó ti mọ́ wa lórí kádàrà pé yóò jẹ́ ti wa ni tí ó ní láyé eléyìí ni ó jẹ́ wáyé wa wípé èyàn lè lú gba ọlọ́run tó lóun fẹ́ fi ṣe kí ni òun fẹ́ fi dun ọlọ́run bá ní kí ọlá ń lò ó fẹ́ fa gba ọlọ́run ya ó fẹ́ àkókò náà títọ́ ọlọ́run ọba tó dáa ó wá fẹ́ lo opportunity yẹn ó fẹ́ fi wá ìyọ́nú ọlọ́run àbá èmi ti rí ẹ̀ tó ti tọ́ fún mi rí one on one báyìí pé à ó mọ iye mọ́tíráàjì tí bàbá ìjẹ̀bú ti kọ́ nílùú yìí ó fẹ́ ti fẹ́ǹdì iṣẹ́ tí bàbá ìjẹ̀bú ń ṣe ìyẹn jẹ́ ọ̀kan nínú àwọn gbòógì onítẹ́tẹ́ nínú àwùjọ tá a bára wa yìí wọ́n fẹ́ dìfẹ́ǹdì kìíní yẹn ọmọ iye skul tí bàbá ìjẹ̀bú ti kọ́ ọmọ iye mọ́tíráàjì tí bàbá ìjẹ̀bú ti ṣe kí subhana allah ó fẹ́ fi ó fẹ́ fi ẹ̀sẹ̀ yìí ó fẹ́ fi ṣe kí ni ó fẹ́ fi intimidate èèyàn pé kó fi kó àwọn èèyàn jẹ́ pé á ah, nígbà tó ṣe kí ìtàn náà ah, ah. ṣùgbọ́n tó rọrùn kéèyàn gbé gbá olè amúrọ̀bà kó bẹ̀rẹ̀ sí àyè ágbé tó mo fẹ́ ṣe má ti di owó yẹn tán àwọn àmọ́ irọ́ ó gbọ́dọ̀ ṣọ́ pé ó ní tọgbà ọlọ́run ya pé ṣe kí ni mo fẹ́ fi dun ọlọ́run bá nú. àlìmẹ́ńtẹ́rù tẹ́tẹ́ títa àbí pọ́ǹsì ní alikimar ó tún lè jẹ́ àríhàn kí èèyàn tẹ́tẹ́ nínú àwọn àṣà kan tó ṣe wípé ó ti ń bọ̀ láti ìgbà tó ti pẹ́ ni. kódà nígbà sallallahu alayhi ni. ó fáwọn láwọ́ bá lórí kíni lórí pé wọ́n ń ta tẹ́tẹ́ bí wọ́n ṣe ń ta tẹ́tẹ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ àbàjẹ́ ní oríṣiríṣi anábì bá wọn lórí ẹ̀ ìsìláàmù bá wọn lórí ẹ̀ nínú àṣà tó ṣe wípé ó gbajúgbajà nínú àwùjọ wọn ni tàbáwọn ní Suratul Baqara ọlọ́ọ̀bá àníkíọ́lá ó bẹ̀rẹ̀ ìrìn àjò lórí kíní láti sọ fún wa lórí kíní lórí ìṣe tó ti pé àwọn lárúbáwá jàìrí tó ṣe pé wọ́n máa ń ṣe bàbá ló ní túrọ́tù ìbákọ̀rọ̀ náà màríkẹ́lá ó ń fàlàyé àwọn kankan fún wa ní túrọ́tù máìdà ayọ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn ní حرمت عليكم الميتة ودم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقات والموقوذات والمترديات والنسيهات وما عقل السبع إلا ما زكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق sáyẹn tẹ̀síwájú àwọn ọba àlìkọlá ń sàlàyé àwọn nǹkan fún wa nínú àyà yìí nínú àwọn nǹkan tọ́lọ̀ ọba ṣe léèwọ̀ ọ̀rọ̀ nínú ta ṣe léèwọ̀ fún yín àlìmẹ́yítàtù òkú mbete wàdámò ẹ̀jẹ̀ ولا lẹ́kìndín ẹ̀rọ ẹlẹ́bẹ̀ wà má òhìlà lè rẹ́ ìrìnlá ìdí àbí nǹkan tí wọ́n bá pa fún nǹkan ní ìtòyàtọ̀ tọ́lọ́ wẹ̀lmùnkàntọ́ àwọn oníṣiríṣi ẹran ẹran tó ṣe pé wọ́n tún lókùn lọ́rùn parí wẹ̀lmọ̀kúza ẹran tí wọ́n jọ ní nǹkan wọ́n lù ní kùmà lẹ́ẹ̀kú wẹ̀lmùtàrọ̀díyà ẹran tó ṣe pé ó jábọ́ yálà egungun ó jábọ́ ni àbórí òkè lówó bá jábọ́ pọ̀rọ̀ nílẹ̀ okú ẹ̀ jẹ wọn wọ́n nà ẹran kẹran pa bí ẹran kan ó ẹran kejì ó kan pa ẹ̀ lè ni la ṣe fún yín wọ́n máa kẹlẹ̀ sábàrú ìlànà zakaitum abẹ́rẹ́ tó ṣe wípé ẹran àbìjàwà kan bò ó jẹ ó pa á kalẹ̀ bóyá látàbí kìnìún wọ́n àtàkẹ́rẹ́ ó wá pa ẹran yẹn ẹran yẹn ti kú gbà tẹ́ débẹ̀ ẹ̀ ní ẹran yẹn ó di gífà. bákan náà wà mọ̀síbi nùsùn ẹran tó ṣe wípé wọ́n pa nídìí ẹran tó ṣe wípé wọ́n pa nínú àwọn wọ́n ní àwọn wípé wọ́n gbé e kalẹ̀ ó pọ̀ wọ́n ní irú ẹran báyìí náà àwọn kọ̀ọ̀kan wọ́n pa ẹran síbẹ̀. ọ̀nà àwọn ẹran tó bá pa irú àyè báyìí ẹni kíkí ni ẹni jẹ́ wọ́n á ń tẹ̀sílà mú wọ́n á ń tẹ̀sílà mú bí islam ibi táwọn lọ nìyẹn wọ́n á ń tẹ̀sílà mú bí islam àbí àwọn nǹkan tó ṣe wípé wọ́n fi mú jẹ in tó ṣe pé wọ́n fi mú jẹ láti wádìí nǹkan kan tàbí kejì ọlọ́ni zanikun fis gbogbo àwọn kìíní ìpapata àìdá ni wọ́n ìbàjẹ́ ni wọ́n ẹ̀gbẹ́ ni wọ́n. gbogbo àwọn tó bàbá nípa láta kalẹ̀ fún ọ́nù fúrọ́tù náírà yìí ọlọ́ni ti ni wọ́n. àmọ́ ta fẹ́ ló ń bẹ̀ ó ní ìgbẹ̀yìn yẹn ọlọ́ni wọn ń tẹ̀sẹ́pì múbi làdùlám àti wípé láti fi wá bí nǹkan kan wọ́n ní kí ni wọ́n pè ní alisiktam alisiktam eléyìí ni ìpìlẹ̀ tẹ́tẹ́ àwọn lárúbáwá síwájú kánàbì tó dé síwájú kẹ́sì fáàmù tó dé báwo ni wọ́n ṣe wọ́n ṣe wọ́n ọ̀nà méjì ni wọ́n máa ń gbà ṣe eléyìí ni ìpìlẹ̀ tó mú tẹ́tẹ́ wá ọ̀nà àkọ́kọ́ tó fẹ́ ṣe alisiktam bil wọ́n mú ọkọ̀ ọ̀fà inihita moti aro aro won mu meta ona koko ni e won mu aro meta won wa po nke si ara aro meteta onye yori wa ala ka won le kọwa kala ikan koko wikpe ala abi rugby ihe n'ikpe ife ala se wikpe kọkọta wipe amoro ni rugby olowo oban nipa mila teku se wọn kọ sí ara ọ̀fà kejì látẹ̀fà ayé àdìkọ́kọ́ báyìí pé náà ní rọ́bì kọ́kọ́ ọ̀fà ẹlẹ́kejì pé látẹ̀fà má ṣe àdìkọ́kọ́ pé ọlọ́run bá mi kọ̀ fún mi kì í ṣe ẹlẹ́ẹ̀kẹta wọn ní sì yẹn yìí kó sínú akoto kan lọ ìyá ló fẹ́ travel ni ó fẹ́ fẹ́yàwó ni ó fẹ́ ṣe business kan ni application kẹ́kọ̀ọ́ oríṣiríṣi ó tó lè dáwọ́ lé nǹkan kan nú ẹ̀ yóò wá lọ síbi kíní ọkọ̀ ọ̀fà yìí inú akoto tó wá kó kíní yẹn sí yóò wá tẹ̀ tó wà lórí inú akoto ló wà bí inú òwò báyìí ni yóò wá tọwọ́ bọ nú ẹ̀ ó fẹ́ travel lápèjúwe ó fẹ́ fẹ́ràn àjò yóò wá tọwọ́ bọ nú kíní yẹn yóò fà jáde tó bá fà jáde

dìde lọ ṣèwádìí nípa ẹ̀wù náà wọ́n wà lọ sí koto yẹn tó bá tọ́ bọ́ ní koto yẹn tó bá mú jáde tó bá rí mẹ́ wípé nítorí ọkọ ara ọfà yẹn tó bá dúró rẹ̀ pé ìfàlì ṣé nǹkan tó fẹ́ ṣe yìí ó túmọ̀ sí pé yóò ṣe kí ni yóò fẹ́ ìyàwó yẹn wáyé tẹ́lẹ̀ kẹta ló mú kọ́ wọ́n tẹ́lẹ̀ bá tọ́ bọ̀ tó bá mú jáde ìtúwọ̀ kọ́kọ́ sáré ó ṣe wípé èyí tí wọ́n kọ́ kankan sáré lórí mú àmì tó bá gbé lórí mú ni ìwà ni ọ̀rọ̀ tí ìyanjú yóò tún ti bọ̀bẹ̀ padà yóò tún wá tún kíni yóò tún kíni rẹ̀ ṣe ọ̀nà àkọ́kọ́ nìyẹn tí wọ́n gbà ṣe kíni al-istiqsam bil-azlam ìmọ̀ mújẹ pẹ̀lú ọ̀pá ọkọ̀ láti fi ṣèwádìí nǹkan kan ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n máa ń lò eléyìí ni tó gbajúgbajà tó padà rẹpẹtẹ káàkiri nínú àwọn àwùjọ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì yìí òun náà alìsìkítàmù bìlà ni àmọ́ mú ojú àwòrán mi ìdání àwòrán kí ni aljazur ìyẹn ni pé wọ́n bọ̀rọ̀ ríra wọn kí wọ́n pé mẹ́wàá wọ́n ríra mẹ́wàá wọ́n wà ra ràkúnmí ràkúnmí tó bá rà wọ̀ nítanwó ẹ̀ wọ́n pa ràkúnmí wọ́n wà kun ràkúnmí yẹn wọ́n kun wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ sí ọ̀nà méjìdínlógún ọ̀nà mélòó mọ̀ pé ọ̀nà méjìdínlógún tó jẹ́ kí ni twenty eight méjìdínlọ́gbọ̀n méjìdínlọ́gbọ̀n wọ́n kun sí ọ̀nà. twenty eight tó 28 twenty eight yìí àwọn mẹ́wàá ló fẹ́ lò wọ́n wọ́n wá ibi tí wọ́n pín tí wọ́n wọ́n wá mú ọkọ̀ ọ̀fà mẹ́wàá ìyẹn ni pé arò mẹ́wàá ara arò mẹ́wàá yìí méje nínú ẹ̀ wọ́n kọ orúkọ àwọn ẹ̀yà ara wọ́n lè kọ mẹ́ta àrùkà tí wọ́n kọ mẹ́rin àrùkà tí wọ́n kọ márùn àrùkà tí wọ́n kọ mẹ́ta sára ọjọọ tó jẹ́ pé nígbà tó wọ́n ti kọ méjèèjì pé yóò padà pé twenty eight mẹ́ta tó kù kọ́ ní yẹn ó ń báyẹn mẹ́ta àmọ́ ẹ̀wọ́n wà pera wọn ó yẹ ẹ bọ̀ wọ́n wà alákọ̀ọ́kọ́ bọ̀ síbẹ̀ ni ó mú tó ń bá mú gbogbo àwọn kìíní méjèèjì yìí ni wọ́n fún lórúkọ wọn àwọn méjèèjì yìí wọ́n ní orúkọ tó ti pé wọ́n ń pè wọ́n ní ọlọ́kọ̀ òjọ̀ kan ẹni tó bá bọ́ síbẹ̀ tó bá mú manaj ìkànnì àwọn wọ́n ntí màmá jùlẹ̀ tọ̀ sí lára ẹran tí wọ́n kó kalẹ̀ yẹn orí àtẹsẹ̀ ẹran tó bá mú tó bá mú manaj yóò lọ gbé kí ni orí àti ẹsẹ̀ nínú ẹ̀ náàfù náà ń bẹ ẹgbẹ́ pé náàfù ní tó ń rí tó bá tọ́ ọbọ̀ tí tó bá rí náàfù yóò lọ ṣe kí ni òun ó lọ gbé ẹ̀yà ara tó ṣe dédé náàfù ó lè jẹ́ pé orí ọwọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mú tiẹ̀ na nínú àwọn mẹ́wẹ̀ẹ̀wá yìí àwọn méje ó ṣe kí ni wọ́n máa wíìnì àwọn mẹ́ta ó ṣe kí ni wọ́n máa lùtì ẹ̀ sí nígbà yìí àwọn méje ó ṣe kí ni wọ́n wíìnì àwọn ògbéni àwọn mẹ́ta ó ṣe kí ni wọ́n lùtì kí ló máa jẹ́ ìpèsè àwọn mẹ́ta tó lùtì yẹn kò wá tọ́ síbẹ̀ ẹran tí wọ́n wá pa kalẹ̀ yẹn àwọn mẹ́ta tó lùtì yẹn ni wọ́n máa dáwó láàrín tó máa sanwó ẹran yẹn. eléyìí ni al-istiqsan bil azlam tọ́nà ọba àníkẹ́ wọ́n sọ pé òun ṣe léèwọ̀ gẹ́gẹ́ bó ń ṣe àwọn ẹran òkú ń bẹ́tẹ̀ oríṣi ìtaka tó ṣe wọ́n léèwọ̀ ìpínlẹ̀ tó ń bẹ fún tẹ́tẹ́ òun lélẹ́yìí eléyìí òun ni n tí ìsìláàmù dé bá àwọn lárúbáwá ní lórí kọ́nà ọba àníkẹ́ ọ̀rá kó tó wá sọ̀rọ̀ nípa ìtànkè ní tẹ́tẹ́ ẹjẹ́ àwọn tọ́lọ̀ bá ní tó lásọ nínú alukuhan nípa táǹkè ní alimẹ́sìr tẹ́tẹ́ ẹlọ́wọ́n ní súrátù dákọ́rà ìyẹn ní àyà 219 o aláǹfààní fúnra wa ìwọ tó bá lè wò ní lárúbáwá kùránì wà lédè yorùbá ó wà ní english ó wà ní haúsá ó wà ní french kódò wà ní

sọ fún ọ wípé kún sí ìmọ̀ ismun kabir wa manafi'u linnas sọ fún ọ wípé nínú méjèèjì wọ́n ní ẹ̀ṣẹ̀ tó gbópa ẹ̀ṣẹ̀ tó gbópa bó tilẹ̀ jẹ́ wípé wa manafi'u linnas àwọn àǹfààní díẹ̀ díẹ̀ ń bẹ fáwọn èèyàn wà ismuhuma ẹ ò ó tóbi ju àǹfààní táwọn èèyàn fẹ́ rí ń bẹ̀ lọ. ẹgbẹ́ náà balùwẹ̀ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa àlìmẹ́tìrù ọlọ́run balùwẹ̀ láti àlìmẹ́tìrù mọ́ papọ̀ mọ́ kí ni alhamuru ọlọ́run tó tẹ́tẹ́ papọ̀ mọ́ ọtí mímu ọlọ́run yàrá lọ́wọ́ tẹ́tẹ́ àtọ́tí mímu sọ fún ọ wa àmẹ́sẹ̀ tó ń bẹ́ ń bẹ́ ó ṣe kí ni ó gbópa ju kíní lọ wọ́n tó lọ́wọ́ yìí àwọn àwọn èèyàn kan wọ́n fi ọtí múmu lẹ̀ wọ́n fi ewúlẹ̀ débi ọtí mọ́ àwọn kan ní àwọn ará àwọn èèyàn àwọn òfin lẹ̀ àwọn ìṣèkí ni àwọn ń kótó di pé ayé ẹlẹ́ẹ̀kejì wá sọ̀kalẹ̀ lórí ọ̀rọ̀ kíni lórí ọ̀rọ̀ ọtí. àwọn ya àdìsọ́lá sọ pé yá ayé ẹlẹ́ẹ̀dì náà àmẹ́lò mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo látẹ̀kọ́rọ́bù sọ̀lá wà á ń tún tún káàr hàtà tààlẹ́mú máa tẹ̀kùlù. ọlọ́pàá wá pààyàn kàdé pé a ẹ̀yin onígbàgbọ́ òdodo látẹ̀kọ́rọ́bù sọ̀lá wà á ń tún tún káàr ẹ mọ́ wàá súnmọ́ mọ́sálásí láti wá kírun nígbà tó bá ṣe kí ni tẹ bá rú ìrà látara títẹ ẹnu hátàtà àlẹ̀mú mẹ́tẹ́kùlùn títí tó ti dìgbà tó ṣe wípé ẹ̀mọ̀ tẹ́ ń sọ ẹ̀mọ̀ tẹ́ ṣe tí ní ilẹ̀ sọ kalẹ̀ wá ń ṣe pé àwọn wọ́n fi ọtí lẹ̀ wọn wọ́n ṣe kí ni wọ́n ní mu ọtí mọ́ wọ́n lè ba wà ókè. àná Umar bin Khattab radiyallahu anhu ọlọ́nkọ báyìí wípé Allahumma bayyin lana bayanan shafiyatin khamr anúmọ̀rún bí ọlọ́sẹ̀ ilé ọlọ́ọ̀ba sàlẹ̀ fún wa ní àlàyé tó yè tó yè kóró nípa ọtí mímu tẹ́ jẹ́ tó yé wa gbà tó yá

ọlọ́ni يا أيها الذين آمنوا إنما الخمر والميتر والأنصاب والأظلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميتر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون Suratul Ma'idah súra ẹlẹ́ẹ̀karùn àyà 90-91 ọlọ́ni ya ayú alladhina amanu mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo innamal khamr ẹ̀ẹ̀rí ọtí mímu wẹ̀lì mẹ́yìtì àti tẹ́tẹ́ títa wẹ̀l ansab ìmọ̀ lọ́pẹ́ bọ́ sídi òta wẹ̀l azlam ìmọ̀ múje táwọn lábá ìtìwájú tó fọ́ọ̀n náà tí wọ́n máa ń ṣe ọlọ́run ní ríjì tún àwọn kiri kàkà fún yìí kí ni wọ́n ríjì tún ẹ̀bí ni wọ́n mi nàánà lè ṣàìtàn látara ṣé èṣù ni fàṣtẹ̀ni búhù ẹ̀jìnà sí lẹ́àlẹ́kùn tó fi wú tẹ́lẹ̀ bá jèrò níwájú ọlọ́run ìmọ̀ bóyá tí wọ́n dìbà yìí ọlọ́run bá ní kí tó nípa ó gbélé ọlọ́ni ìnámẹ́lẹ̀ hamor wọ̀lìmẹ́ǹtì ẹ̀rọ tí mímu ẹ̀rí tẹ́tẹ́ títa ẹ̀rí ìpẹ̀bọ síbi òòṣà ẹ̀rí ìmúje pẹ̀lú ọfà rígìsùn ẹ̀gbin ni wọ́n min amẹ́lì ṣẹ̀tọ́n látara iṣẹ́ ìsìlẹ̀ àwọn kìnìún fajtanibuhu ẹ̀jìnà tí wọ́n la'allakum tuflihun tẹ́lifà jòrò wájú ọlọ́ọ̀ ọlọ́ọ̀ dúró síbẹ̀ ọlọ́ni ìnámẹ́ àyùkì àbẹ́yìnàkùn àdáwọ̀tẹ̀wọ̀n bàtọ́ ọlọ́run ní ẹ̀rí ṣíṣẹ́ ìtọ́n tó fẹ́ fi àwọn kiri ìṣekun yín ó fẹ́ fi dá ọ̀tá lẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún ó fẹ́ fi dá sí yín láàrin ni àyùkì àbẹ́yìnàkùn àdáwọ̀tẹ̀wọ̀n bàtọ́ ó fẹ́ fi dá wàhálà lẹ̀ sáàrin yín ó fẹ́ fi dá ọ̀tá lẹ̀ sáàrin yín ni. wòyẹ̀sùdẹ̀kùn àǹzíkìrìlá ṣàìtọ́nù fẹ́ fi àwọn kiní wọ̀nyí ó fẹ́ fi gún yín lórí kúrò níbi ìrántí ọlọ́run wàá ní sọlá ó fẹ́ ti kiri tì í kúrò níbi ìtọ́wọ́ tí ó. fa'al antum muntahun bẹ́ẹ̀ wá ní sílẹ̀. ayé àyí tó ń bẹnu suratul Maida yìí òun náà bá ní kí láti ṣe kí ni ló ti gbégi lé ntánpè ní àlìmẹ́ ìfírù ni àlìkámúrù ni yẹni ọtí mímu ni tẹ́tẹ́ títa ni ọlọ́ọ̀bá ní kí láti ṣe kí ni ó ti gbégi lé wọn pátápátá ó dẹ̀ gbégo síbẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ jèrè láyé láti àmà kó ṣe kí ni fàṣẹ́nìbù kó jìnà sí tẹ́tẹ́ títa lásán kọlu ọ̀rọ̀ náà bá nìyẹn tọ́lọ́ bá nìkan máa ń sọ fún wa nílé ẹni tó bá pé òun fẹ́ jèrè láyé òun fẹ́ jèrè láti àmà kó kí ni kó jìnà sí tẹ́tẹ́ títa ẹni tó bá jẹ́ mùsùlùmí tó mọ ọlọ́run ọba rẹ̀ ní ọlọ́run ọba tó mọ̀ wípé ọjọ́ kan ń bọ̀ tó ń wo dúró níwájú ọlọ́run láti rújọ́ wàláì àwọn ayé àyí tó fún ní ìbẹ̀rù lórí nípa pè ní kíni alimẹ́ǹtìr àwọn ìkìlár lórí ìmọ̀ tatẹ́tẹ́ mùsùlùmí ò bọ̀rọ̀ bá wọn kópa nínú tẹ́tẹ́ à ń bẹ̀rẹ̀ ìtàkùkà tó fi pé mùsùlùmí ló ń bá wọn sí ṣọ́ọ̀bù tẹ́tẹ́ tó àwọn ọmọkùnrin ní àfáà lótò ṣéwù lóko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí aburú ńlá olólè fún gbogbo ẹni tó bá ń fi irú ọ̀rọ̀ báyìí tó bá tún sọ orí rẹ̀ bákan náà ẹ jẹ́ ká wò ní ṣókí àwọn ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wa sallam tó ń bẹ lórí ọ̀rọ̀ tẹ́tẹ́ ẹ jẹ́ ká wò ọ̀rọ̀ oṣù ọlọ́run sallallahu alaihi wa sallam nínú ẹgbàá wa hadith tí Abu Hurairah radiyallahu anhu tó abu hurairah radiyallahu anhu ó ní qala rasulullah sallallahu alayhi wa sallam man halafa minkum olóṣèlú ọlọ́ọ̀bà àdékọ́lá ní gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá búra fàkọ́ọ̀lá fi hàǹtì billah ó wá fi ọ̀kan nínú àwọn òòṣà àwọn òòṣà lọ́wọ́wá ó fi búra ó ṣe ní irú ẹ̀ báyìí fọ́nì èkúlù la ilaha ẹni kó sì ti àpè gbólóhùn la ilaha illallah yẹn ni kó ti ṣe kí ni ó ti ṣe kúfúrú bí wọn náà bá wàá búra ẹni náà sọ pé wàláì mo fi òkè ìbàdàn mo fi búra ilẹ̀ tí màá wọ́n sùn mo fi búra là èyí ti rú àwọn kaba yìí fi búra ìjọ náà gbogbo ẹnikẹ́ni tó bá búra pẹ̀lú láà tó bá fi búra òsàpẹ́ni ó ṣe náà ni kí wọn ẹni bẹ́ẹ̀ kó ṣe kí ni ó ṣe la ilaha ومن قال لصاحبه تعال أكمرك فليتصدق وشلوني بقواني كاني tó bá wá sọ fún ọ̀rẹ́ rẹ̀ àbíyàn tó súnmọ́ pé fàál ùkàmírùkà wá kájọ ta tẹ́tẹ́ fàálì ẹ̀ta sọ́dà wọ́n ní kí wọ́n nílẹ̀ kó ti kí ni kó tètè ya ṣe sọ́dákọ̀ látara ọ̀rọ̀ aburú tó jáde lẹ́nu ẹ̀. kò tí ì ta o ó kàn pé ẹni tó súnmọ́ pé

àwọn àdìsí tó pọ̀ jàǹtìrẹ́ ni àwọn ẹyọ kan àbí nínú kan sílẹ̀ fún wa. àdìsí látọ̀dọ̀ ọ̀kan náà sọ́ba ni Sulaiman bin Buraida ó ní oúnjẹ ọlọ́run látọ̀dọ̀ bàbá rẹ̀ ló ti gbà wá ó ní àná nàbí sallallahu alaihi wa sallam qal olóúnjẹ ọlọ́run bá nítorí ó tó báyìí pé man la'ida bi nardashir fata'annama tabagha yadahu fi láàmì ìpìndí wà dámìhì olóńṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ó sọ wípé ẹnikẹ́ni mọ̀láìdà bí nàrbẹ̀ṣír ẹnikẹ́ni tó bá fi ọmọ ayò tó bá fi ṣeré ní tí ó yẹ̀yí di dáì tó bá fi di dáì tó bá fi ṣeré ẹ mọ̀ nígbà tó bá tó pé wọ́n ń ta ọmọ ayò ó pẹ̀lú àwọn ẹgbẹ́ ọmọ tọwọ́ bí nínú ní orí ẹjẹ́ káàdì gáì wọ́n ta tí wọ́n mọ̀ jùlẹ̀ lẹ́ẹ̀mẹ́ ló mú wá dọ́ọ̀dọ́ fífi tàbí tó bá mú tíkì ó ti ní nǹkan tó mú oúnjẹ ọlọ́run ni gbogbo ẹnikẹ́ni tó bá fi nàbẹ̀ṣír ọmọ ayò tó bá ti ṣeré fàkàhánàmà tọ́ba àbọ̀yàdá ń fi láàmì kìndín ó dà gẹ́gẹ́ bí ẹni tó ti ọwọ́ rẹ̀ bọ́nú ẹran ẹlẹ́dẹ̀ wàdàmíhì àti ẹ̀jẹ̀ rẹ̀. èròtẹ́yìnà ìmọ̀nlá onítọ́rọ̀ yìí túmọ̀ sí ní wípé ó dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe tán tó fẹ́ máa jẹ ẹran tó fẹ́ máa mu ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀. tẹ̀sí èèwọ̀ tẹ́lẹ̀. èèyàn bá ẹran àti kó fẹ́ ṣe kí ni tó dá ìṣeré eléyìí ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ tó ti pé ń ṣe ọlọ́run sallallahu ó sọ nípa kí ni nípa nǹkan ń pè ní tẹ́tẹ́ ni. bàbá Ahmad ń bẹ nílẹ̀ jàǹtìrẹ́rẹ́ bàbá àwọn ọ̀rọ̀ àìmọye àfáàrù àwọn kásúmọ́dì pẹ́pẹ́ báyìí náà ni àwọn sọ̀hábà náà tó fáwọn yapa ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n yapa rẹ̀ báyìí làwọn náà ṣe kíni àwọn náà kọ̀ fún wa nípa kíni nípa nǹkan pè ní pẹ́pẹ́ ẹ ti ká wò ní ṣókí àwọn aburú tó ṣe wípé yóò máa jáde lára nǹkan tá à ń pè ní pẹ́pẹ́ lẹ́yìn tá a bá wo aburú yìí àwa wo àwọn tí wàá rù wo. àwọn ìran wo ni tẹ́tẹ́ gbà wá nínú àwùjọ táwa ń rẹ̀ ni àbí láwọn tó ṣe pé ó ti pẹ́ ni tó pé a ń láti gbà sọ́ra wa gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn eléyìí ni àdìrárù alimẹ́ntìr àwọn ewu tó ń bẹ fún ọmọ ẹ̀dẹ́ èèyàn láti máa kópa nínú tẹ́tẹ́ ewu tó ṣe wípé ó ń bẹ fún èèyàn tó ṣe wípé táwọn náà bá gba tẹ́tẹ́ láàyè nínú àwùjọ wọn àwọn èsì tí ó máa jáde nínú àwọn iṣẹ́ àkọ́kọ́ ni wípé mẹ́rìndínlù tarí ìwà ẹ̀ṣẹ̀ ni kéèyàn ta tẹ́tẹ́ ọ̀nà àkọ́kọ́ ìtumọ̀ ni wípé ẹlẹ́ṣẹ̀ lẹ́nu yìí a rí pé lágbájá onítẹ́tẹ́ ni mùsùlùmí ni. ó wá jẹ́ onítẹ́tẹ́ ó túmọ̀ sí pé okùn ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́rùn ta ni ọ̀rọ̀ orí èèyàn bẹ́ẹ̀ torí pé nítorí ọba àdìsọ́lá tó sọ fún wa nínú àyà takọ́rọ́kà fún wa ò wípé nípa tẹ́tẹ́ ni àti ọtí mímú ni ọ̀nà ni kul fi ima ismun kabir ìrìn àmì ìsọfún wípé ó ń bẹ nínú ọtí mímú ni àti tẹ́tẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ gbògidì gbogbo ẹnikẹ́ni tó bá ń ta tẹ́tẹ́ ká mọ̀ pé irú èèyàn bá yóò dá pé ẹlẹ́sẹ̀ èèyàn ni àbí kéèyàn máa ń fi ẹ̀sẹ̀ yẹn gan ni kó mọ ìwà tí ò dá tí yóò máa fi ṣàkọni ọlọ́run bá ní sọlá sọlá pé kúl ìnáná àrọ́mọ̀rọ́ di ẹ̀sọ́wọ́ àfi máa bọ̀ àrọ̀ mi ha wọ̀nà bátọ̀n wọ̀lẹ̀ ẹ̀sùn wọ̀lbàdì ẹ̀dì rẹ́ẹ̀dì hàk ọlọ́run ní kúl ìnáná àrọ́mọ̀rọ́ di ẹ̀sọ́wọ́ àfi kọ́ pé ìrìn ọlọ́run ọba ààrẹ ó ti ṣe gbogbo òwò àbàjẹ́ ó ṣe ní kíni ó ṣe máa ha wọ́n na bàtọ̀ ni èyí tó hàn nínú ni èyí tó pamọ́ nínú ni wọlé ismo àti ìwà ẹ̀ṣẹ̀ wọlbàbí ìdòwé nìhàk ìwà àpáǹlé ìmọ̀jẹ kòkó lórí àwọn èèyàn lọ́nà ìlẹ́tọ̀ gbogbo ní ìlú náà ọ̀nà burúkú ni gbogbo ẹnikẹ́ni tó bá ń ta ẹlẹ́ṣẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì àárí wípé tẹ́tẹ́ títa ni màámà ní ṣàìtàn ìṣù o ìdádàlá tẹ́tẹ́ ò lè jẹ́ iṣẹ́ ọ̀nà ọ̀là ọ̀nà ọlọ́run ọ̀nà kí ni ọ̀nà shaitan làánàtúlà rẹ̀ ojú ọ̀nà tí ṣàìtàn sílẹ̀ fáwọn èèyàn ó ní kí ni ó àlẹ́ ìṣirò إليه يراب على ثلاثة أنا من رجس من عمل الشيطان انت راب على ثلاثة صورية يا أيها الذين عملوا إنما الخمر والميتر والأنصاب والأسلام رجس من عمل الشيطان فاشتربوه فتا أن قتل الشيطان لعلك لا تشكيني لا تشكيني كما تقول ṣàìtọ́nù tọ́lọ́ ọba àlìkọ́lá pàdé ò àbí ó lé rí pẹ̀lú ọlọ́ọba àlìkọ́lá oní ìlú ọlọ́run in tó torí ẹ̀kọ́ bínú fàdímà àgùrò ìtẹ́nu láti ìdánilẹ̀ lẹ́hún tìrọ ọ̀tọ̀kà ìmọ̀tẹ̀kì má lọ dúró dè wọ́n ní ojú ọ̀nà wọn ọlọ́run tó tààrà tó mọ̀lá àti ẹnẹ́hún min bẹ́yìnà àìdíhìn wọ́n min kọ̀ǹtìhìn wọ́n án àìmánìhìn wọ́n án ṣàmà ìlẹ̀ wàlá àtẹ́jìdú àfárún ṣàkiri. ìlérí títà ìtọ́nù tó lé pẹ̀lú ọlọ́run ọba nìyẹn onírìn ọlọ́run ọba máa súnmọ́ wọn lọ́pọ̀ níwájú wọn máa kó bá wọn látẹ̀yìn máa mú wọn lọ́tún máa mú wọn lósì máa rí wípé wọ́n ya aláìmoore tí wọn bá tó dá wọn. ìlérí ṣàìtọ́nù nìyẹn kò ṣàìtọ́nù ń lo àwọn ọ̀nà oríṣiríṣi nínú ọ̀nà kan tí ṣẹ̀tọ́n tó gbé kalẹ̀ láti máa nu ọmọ èdè èèyàn àìlẹ́ ìfèrèfè tẹ́tẹ́ ṣe kí ni tẹ́tẹ́ jẹ́ ọ̀kan nínú rẹ̀ bákan náà àìlẹ́ ìfèrù tẹ́tẹ́ mímọ̀ wá ní ẹ̀ǹfàlẹ́ nínú àwọn ọ̀nà tó lè má jẹ́ kí wọ́n torí láyé tàǹkìyàmọ̀ gbogbo ẹni àwọn tó bá kó sínú tẹ́tẹ́ tẹ bá rí lójú wọn wípé ìdùnnú ń bá wọn dídùn ṣe ń bá wọn tẹ́lẹ̀ kó dàbí kó rẹ́rìn yẹn bẹ́ẹ̀ ló ń jẹ́ ẹni ibi níwájú ọba tó dáa torí èèyàn báyìí ò lè kẹ́kọ̀ọ́já rí kò lè sórí ire níwájú ọlọ́run torí pé tọ́lọ̀ bá ní tọ́lá lè kú òdídìí ẹ̀ ló ṣe kí ni òun ló fi ń ṣayọ̀ ọyọ̀ ọlọ́run tẹ bá fọ àkíní ilẹ̀ fàṣìtẹ̀rìbùhù làálẹ́kùn tòfìṣùn ẹ fi wọ́n lẹ̀ tẹ́lẹ̀ ni kẹ́lí bá jèrè kẹ́lí bá là níwájú ọlọ́run torí àwọn ọ̀nà tí tẹ́tẹ́ àwọn aburú tó mú wá onílé bákan náà tẹ́tẹ́ a máa dínà káwọn èèyàn máa rántí ọlọ́run a máa dínà wọn kúrò níbi ìrun kíkí torípé tọ́lá ọba àlùkẹ́ lákọ̀ọ́ fún wa pé iṣẹ́ táwọn kìíní tó fẹ́ náà nìyẹn wòyẹ̀kúdẹ̀kùn àǹzíkìrìlá wà á ní sọ́dá yóò gùn yín lórí kúrò níbi kíni ìrántí ọlọ́run ìjọsìn fọlọ́wọ́ ọba tó darí ìdíkẹ́ ni wọ́n rọ̀ mọ́ ibi ibi nọ́mbà tí wọ́n ti pè yẹn òun ni ẹni wọ́n ti kí ni yóò so mọ́ bákan náà tẹ́tẹ́ a máa ṣokùnfà kéèyàn mọ́ lálùbáríkà tẹ́tẹ́ a máa ṣokùnfà kéèyàn mọ́ ṣokí ni kéèyàn mọ́ lálùbáríkà torí wípé nínú tó ṣe pàtàkì nínú tabafẹ́dà nínú dúkìá àlùbáríkà ṣe pàtàkì téèyàn bá bí ní tó bá ní díẹ̀ fálùbáríkà ọlọ́run bá nìkan láti bá ń bẹ nínú ẹ̀ díẹ̀ yóò tó yóò tó tayé àmọ́ téèyàn bá ní púpọ̀ tí ìbá fálùbáríkà ń bẹ kò ní ṣe kí ni bí aláìní kankan ni àwọn oníkẹ́kẹ́ náà wọ́n ìgbádùn ara wọn eléyìí nínú ohun tó ní ṣe pẹ̀lú aládàáni èèyàn ó nìyẹn nínú àwùjọ ń kọ́ nínú àwùjọ àìmọye àwọn research work ló wà lórí gamble àwọn gambling fáwọn èèyàn ṣe àìmọye research work tó ṣe pé àwọn èèyàn ti ṣe lórí ẹ̀ nínú research work kan nínú àwọn ọmọ amẹ́ríkà ni ó ní àwọn ìran kan ní ni wọ́n wọ́n ń pè wọ́n ní pathological gambler àwọn eléyìí àwọn kúrò ní lẹ́bù àwọn èèyàn kan ẹ máa bá sọ pé kíní kan wà pathological ó túmọ̀ sí wípé kíní yẹn ti ní gbogbo ìgbésí ayé irú èèyàn bẹ́ẹ̀ àrùn kan ni tó ṣe pé wọ́n wò ní Amẹ́ríkà fúnra tó máa ń gbé wọn travel lọ so wọ́n wá dídì dá klọ́ọ̀bù kan lẹ̀ fún wọn wọ́n ń pè ní klọ́ọ̀bù àwọn pathological gambler nínú àwọn ẹni tó wọn fi hẹ̀kù nígbà míì sí ni tó bá tí tẹ́tẹ́ bá gbádùn mọ́ wọn dé lẹ́bù kan tó ti pé wọ́n ti kó sínú ẹ̀ tán ìtọ́kù tí ó máa rìpẹ́ẹ̀tì lọ́wọ́ rẹ̀ ni pé ẹjọ́ ẹ tẹ́lẹ̀ rọrùn fún mi mo fẹ́ kọ̀mítì suicide yóò lóun fẹ́ parọ́ òun because there is a research work research work kan wà tó sọ pé relationship between gambling and suicide ìkan ọ̀tọ̀ nìyẹn ìtẹ́yẹ̀ kan fi gba tó fi ṣe phd ti ti ṣe onìyẹn the relationship between gambling and suicide ọ̀tọ̀ nìyẹn assassination náà tún wà lọ́tọ̀ tẹ̀pẹ́ suicide ní kéèyàn gbẹ̀mí ara ẹ̀ ọ̀tọ̀ nìyẹn kéèyàn pààyàn nítorí kíni nítorí tẹ́tẹ́ ìyẹn náà wà lọ́tọ̀ ní ìtàwọn ìlú kọ̀ọ̀kan àwọn ìlú láàrin ara wọn wọ́n ní tọ́ba wò ó in every ten assassinations for example ní New York wọ́n ní tọ́ba wò ó tọ́ba rí pé wọ́n pa èèyàn mẹ́wàá kan tẹ́bá wádìí ẹ̀ dáadáa ẹ̀ rí wípé half of it zero point five ìdajì nínú pípa yẹn ó rí léèsì mọ́ tẹ́tẹ́ bóyá ti ta tẹ́tẹ́ yẹn ti jowó ẹ̀ jowó ẹ̀ jowó ẹ̀ akọ̀pá lọ sí kí ni alọ́ assassinate ẹ̀. ọlọ́run ní ìnáma yorùbá ṣàìtọ́nù. أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر شيطان لا ميكالي لا تشكيني لا تبقى أبوروبا وميديا ó lè kó ìkórìíra ara wọn ìbínú ara wọn ìbábara wọn jẹ́ lórí kíni lórí ọ̀rọ̀ pẹ́pẹ́ tó lè bá ṣe kíni tó lè bá kó tẹ̀bá fẹ́ bọ́ síbi crime ó tún wá kú crime lọ́tọ̀ tẹ̀bá sọ̀rọ̀ nípa ìṣẹ́rù fasad pé ìwà àbàjẹ́ ó fọ́nká subhanallah ọ̀nà tẹ́tẹ́ bí ọ̀nà kan ó lágbára jù láti kíni láti fọ́n ìwà ìbàjẹ́ ká èyí tí ó máa kán gun ẹ̀ òun náà ni àwọn àwòrán wo olóńgbẹ fún tẹ́tẹ́ yálà nínú àwùjọ táwa wà nú ẹ̀ tá a bára wa yí ni àbí àwùjọ míì náà káàkiri lágbàáyé àwọn àwòrán wo ni tẹ́tẹ́ lónìí àwọn àwòrán tí tẹ́tẹ́ ní ó lọ bí ọ̀nà mélòó kan àwò bí ọ̀nà mẹ́ta pẹ̀lú ògùn ọ̀nà àtàírọ̀ rú wọn ọ̀nà àkọ́kọ́ ó ní aláàbùláwí eh, wọ̀tẹ́sìlìyà àwọn nǹkan táwọn èèyàn ń fi ṣeré àbí kọ́kọ̀ tí ń lò láti fi ṣe fàájì àwọn nǹkan báyìí àwọn ìran wọn wà nílẹ̀ nínú àwọn nǹkan báyìí ẹran fi ń ṣe fàájì eléyìí tó ń ṣe ọlọ́ọ̀bà nìkọlá tó sọ̀rọ̀ lé lórí òun náà ni anardu bíi kíni bíi dáì àwọn nǹkan ọmọ ayò àwọn anything tó ní ṣe pẹ̀lú play eléyìí ni ó ń ṣe ọlọ́wà ní Muhammad sallallahu alaihi tó sọ̀rọ̀ pa anabdashir ìmọ̀ ànábù àwọn ànàbẹ̀ṣẹ́yọ̀ ní tó ṣe ọlọ́run àdìgbà púpọ̀ ní lórí òun ilé wọn àbí ìgbàkà fún tẹ́lẹ̀ ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣeré pẹ̀lú kí ni ọmọ ayò ó dà jẹ́ bí ẹni tó tọwọ́ bọnú ẹran ẹlẹ́dẹ̀ àti kí ni àti ẹ̀jẹ̀ rẹ̀ so the same thing tó gun eléyìí òun ní ìtẹ́lẹ̀ kejì tó tẹ̀lé òun ní ṣàtúráǹjì nígbà pè ní chess game chess àwọn oníyòó gbajúmọ̀ láwùjọ wa ó sábà common láwọn area kọ̀ọ̀kan areas làwọn eléyìí wà bí àwọn tó jẹ́ bí àwọn upper class lọ́mọ sábà chess game ni wọ́n ń chess game yẹn bí ìgbà tí ẹ̀ ń play black ni à ń bọ̀ àtòrí ọ̀tọ̀ tó ń yàtọ̀ torí pé Persia ló ti wá ó Táṣíà rèé nínú àwọn ìlú tí wọ́n ti ń ṣẹbọ ni wọ́n máa má họ́ ti chess game ni wọ́n kọ́ ti chess game láti fi ba ìgbàgbọ́ àwọn èèyàn jẹ́ lórí àwọn ọ̀nà kan tàbí ọ̀nà kejì torí pé fifty four arms ló máa wà fún chess game wọ́n máa ń pín kọ́nà méjì fifteen ìyẹn fifteen bíẹ̀ ó máa ku eight kan géèmù ni wọ́n ọ̀rọ̀ ń bẹ lórí àwọn eléyìí náà so tó bá ń ṣe pẹ̀lú anẹ́rùdù Ọmọ ayo shatranj chess game ṣẹ̀ríà haram àwọn kìíní ṣẹ̀ríà ṣe ní gbogbo nǹkan tó bá pẹlu ṣe pẹ̀lú ní tí mo ń bá àti ni nọ́ọ̀sì ń bẹ lórí àwọn kìíní pé haram ni nàáwó àwọn nǹkan ní wàá tàbátàbà látara àwọn kìíní àwọn géèmù látara ẹ̀ àwọn géèmù tó develop látẹ̀wé ní kí ni ludo grass, ayò títa Lake island fish eh, fish battle ground àti oríṣiríṣi báwo ẹ bá ṣe kí ni bó bá ṣe develop ẹ̀ nìyẹn now n tó clear ni wípé ìdájọ́ tí àwọn àkọ́kọ́ yẹn anọ́rùdù àti ṣàtúránsì ìdájọ́ tí wọ́n gbà òun náà làwọn náà ṣe kí ni làwọn náà gbà. mùsùlùmí tẹ́sí kò gbọ́ dáadáa èmi mo fẹ́ ṣe fàájì mo fẹ́ mọ pílé ayò ayò ọlọ́pàá wọ́ọ̀tì káàdì táwọn èèyàn máa ń pílé ìdájọ́ kan náà ló kó wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ draft àwọn kìnnìún draft wọn máa ń tò tán máa ń ta gbogbo aṣọ kìnnì àmọ́ wọn ìdájọ́ kan gbogbo àwọn kìnnì ìdájọ́ ni wọ́n gbé àwọn ní bọ̀ tá ń lo àwọn eléyìí ńkọ́ ṣe pé play game àwọn òfin ta tẹ́tẹ́ ńkọ́ wọ́n ní wọn fi ta tẹ́tẹ́ kí ló fẹ́ àchíìpù pẹ̀lú wọn ìdáhàfà àti gbélé lẹ́yìn àǹfààní wo ló fẹ́ ṣe fún ẹ nínú àwọn nǹkan tí gba àsìkò kúrò lọ́wọ́ ẹ àti ṣe kó ṣe pàtàkì fún ẹ bákan náà nínú ẹlẹ́ẹ̀kejì yóò máa bí kúrò láti máa nígbà tó bá kó sínú ẹ̀ tẹ bá rí àwọn èèyàn níbi ayò àwọn bàbá àgbàlagbà ìdí ẹni ó ti máa fọ pẹ̀lú pẹ̀lú bàbá ara wọn yóò bàbá bẹ́ẹ̀ bọ́ sí ìgbà yìí máa ń nà ẹlẹ́ẹ̀mẹ́ta tí máa ń nà ẹ̀fẹ́ máa tún nà bàbá ẹ̀ pẹ̀lú bàbá bàbá ẹ̀ máa tún nà papọ̀. mùsùlùmí ò lè ta káàdì kó ló fẹ́ mọ fi ṣe fàájì ò lè ta lúdò àwọn obìnrin wa àní bá wọn kópa nínú lúdò tó bá ń bá wọn kópa nínú lúdò kó ń ta lúdò wọn náà kó bá bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ń ṣe ọlọ́run sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣeré pẹ̀lú ọmọ ayò ó dàbí ẹni tó tọwọ́ bọnú ẹran ẹlẹ́dẹ̀ àbí ẹ̀jẹ̀ rẹ̀ tèrè àkọ́kọ́ nìyẹn àwọn kìíní wọ̀nyí pátápátá haramu ni wọn ìran ẹlẹ́ẹ̀kejì aláti tẹ̀lé lọ́ba yẹn onítọ́sẹ̀ ní alìyànàfíìd tí mo pè é àwọn eléyìí ni wọ́n pè ní lọ́tírì àwọn ilé ni wọ́n pè ní lọ́tírì gbogbo ìran àlìyànlẹ̀ sí ìbù pátápátá ìgbà kó ṣe pé ti kàìrí ni àbí ti tìjárí àwọn wà wọ́n pè ní àlìyànlẹ̀ sí ìbù kàìrí àwọn èèyàn wọ́n fi ń ṣe kí ni àwọn èèyàn wọ́n ń firú àwọn èèyàn wọ́n ń fi wọ́n ṣe wọ́n wá ní àwọn fẹ́ máa ṣe a máa explain fún wa nke tó ń jẹ́ lọ́tírì wọ́n náà fẹ́ ṣe lọ́tírì yìí táwọn bá ṣe owó táwọn bá rí ń díẹ̀ àwọn àti máa sponsor àwọn èèyàn káàkiri tí àmìyànà síbù àtìjárí ìyẹn ń bẹ ìyẹn là ń pè ní commercial lottery àwọn ilé ìlú burú jù àwọn ìyẹn òun ló pọ̀ jù nínú àwùjọ òun ni tó ṣe pẹ̀lú àwọn eré tá à ń ṣe tó rí láì lórí ìtànpè ní bí oríire lock tó gba ìtànpè ní asabab awi alasbab ó gba dànù ó wá rí láì lórí ìtànpè ní alhazu lock gbogbo géèmù tí a bá ń pè pápá tó ṣe pé ó rí láì lórí lock èyí jẹ èyí ò jẹ àwọn eléyìí nínú àwọn ọ̀nà tó bọ́ sábẹ́ kí ni. àlùmẹ́sìrù ni ó bọ́ sábẹ́ àǹtìmọ́ọ̀rù tẹ́tẹ́ títa lọ́tírì pátá lóríṣiríṣi ló wà fún tẹ́bá ti ń gbọ́ kínní kan lótò anything lótò abẹ́ kínní ló wà abẹ́ àníyànà síbù yìí ló wà lọ́tírì ni àwọn lọ́tírì ni wọ́n sọ di lótò kódà lọ́tírì yìí òun abẹ́ yìí òun lẹ́ fi rí àìmọye àwọn ìjọba oríṣiríṣi ìjọba àlú ìjọba àbílẹ̀ ìjọba orílẹ̀-èdè ó ní ní Canada lotto wọ́n USA lotto Mexico Mexico lotto ìyẹn ló le jù tẹ́bá lọ wo history nípa wọn because àwọn ní àwọn bank Mexico lotto tí wọ́n ló tọ́pù jù so àwọn ní àtọ́pù láti America bẹ́ẹ̀ lọ bá tẹ́kì nínú Mexico lottery under their lotto àwọn ní àwọn club gang tiwọn inú wọn ní àwọn cup ti yọ. kò táwọn tó fẹ́ ta tẹ́tẹ́ ìtọ́ máa ti ń lọ àwọn kọ́ọ̀tù wọn máa tẹ̀lé wọn àwọn máa mú bọ̀dá ní gbogbo oríṣiríṣi kò táwọn ilé bá ti ń lọ wọn báyọ̀ tẹ̀kẹ́tẹ́ wọn máa bẹ̀rẹ̀ sí ní mọ ṣúùtù ara wọn ni. ìyẹn ló nídìí tí drug tó bá rí bí lágbàáyé lẹ́nu ìlú tí drug ti lágbára jù bí àwọn mẹ̀díkù àǹkó kò sí ìjọba gẹ́gẹ́ ń sá fún wọn ni látìrì yìí òun ló kó gbogbo àwọn eléyìí lóko sínú inú ẹ̀ náà làwọn rí Lagos Lotto Federal Lotto inú ẹ̀ náà ni Baba àjẹ̀bú Lotto wà Baba àjẹ̀bú lè tó kọ́mọ̀ káàkiri ìsìn láwùjọ ní fẹ́ẹ́ Shop kekere kékeré wọ́n á gba kílímàṣín kékeré yẹn wọ́n ni báwo ni wọ́n ṣe ń play lottery yìí àwọn èèyàn tó bá wá mú nọ́mbà nọ́mbà yìí ló fi ta so wọ́n ti lọ́kì lọ́kì àwọn èèyàn wọ́n ti tara nọ́mbà yìí so wàá wá sanwó lórí nọ́mbà yẹn èyí tó bá jẹ nínú nọ́mbà yẹn wàá ṣe kí ni wàá bẹ́ẹ̀ tiẹ̀ pàdé ìmọ̀ rìbọ̀tún wà ìmọ̀ kàtàrà tó nu kéèyàn lùtì àdúgbò ṣe kí ni àdúgbò pépò ìkànnì jẹ́ tanu méjèèjì nọ́mbà yìí òun ni ó dàbí káwọn èèyàn bá dé ẹlòmíì wọn a máa sọ wéèrè ẹ ń sọ rí pé àrùn ọpọlọ ń dà láàmú wọn rí pé torí pé wèrè ní tí wọn bá sọ jáde lẹ́nu ó máa sábà ṣe kí ni ó máa fẹ́ yẹ bẹ́ẹ̀ tó bá lọ àìráwọ̀ míì lójú títì wọ́n wá súnmọ́ ẹni tí ò gbádùn wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ wọ́n ní wọ́n fẹ́ gba fígọ̀ lọ́wọ́ wèrè wàláì àwọn míì wà sí pé wọ́n ń ta dọ́mbà yẹn ibi tó burú dé àwọn àpá ní ìgbà tó fi ń ṣiṣẹ́ fáwọn èèyàn ń tè wàá ṣe nọ́ńkà ní nọ́mbà fún ẹ nọ́mbà yẹn dẹ̀bọ̀rọ̀ mọ́ jáde èyí tó bá fẹ́ lò ní ẹ̀mí o bóyá three take ni àbí permutation ni two together gbogbo èyí tí wọ́n fi ń kọrin yẹn ajá one ajá two ajá three ìgbéra orin tẹ́tẹ́ ni wọ́n ń sọ. èyí tó gbajúmọ̀ náà àwùjọ wa ó ní àwọn bàbá ìjẹ̀bú yẹn Now ẹ̀mọ́ tí wọ́n bá ń ṣe ni pátánù wọn lélẹ́yìn fáwọn tó bá ṣe mathematics probability ni wọ́n ń lò test àti subtest òun wọ́n ti ń ṣiṣẹ́ yẹn permutation and combination ẹ̀yìn mathematician apology in tí wọ́n lò fáwọn èèyàn lélẹ́yìn wọ́n lè gba hundred hundred naira lọ́wọ́ èèyàn bíi hundred hundred naira lọ́wọ́ èèyàn hundred ó jẹ́ lò ó jẹ́ bíi ẹ̀bà ń fi one thousand yẹn. ten thousand naira wọ́n hundred hundred naira lọ́wọ́ èèyàn lọ́wọ́ èèyàn hundred ó jẹ́ ten naira wọ́n wà ní kí wọ́n mú fígọ̀ nọ́mbà nọ́mbà sẹ́ni lè mú nọ́mbà mi báyìí ẹlòmíà mú ní ajérò mi ẹlòmíà amu. ní orílẹ̀ ẹlòmíà mú tó máa ní tó a máa róòlù dúró fún wọn yìí nọ́mbà tó bá jáde àwọn yóò ṣe kí ni àwọn ló máa wí tó wọ́n bá padà ó lè jẹ́ pé of nínú naira di five thousand ó lè ni ó lè jẹ́ five thousand yẹn wọ́n wá pín láàrin àwọn èèyàn kọ̀ọ̀kan nínú èèyàn hundred five thousand ó lè má èèyàn fifty lọ ó lè má ju èèyàn lọ tó wá ṣe ni tí nọ́mbà wọn máa wò téèyàn twenty bá wù èèyàn eighty tó kù nǹkan ni àwọn èèyàn ti pòfò. ọdẹ wí ní five thousand five thousand naira tó kù ta ló ní ta ló ní bàbá ìjẹ̀bú pátánì lóto òun lélẹ̀ pátánì tí wọ́n ń lò lélẹ̀ oríṣiríṣi ẹ̀ ló wá wà káàkiri tó ti pé ó mú oríṣiríṣi pátánì dání now any game tó bá ti ní káwọn èèyàn wá play tó ṣe wípé owó wọn ni wàá gbà láti fi fún wọn ní prize owó wọn ni wàá gbàjọ wàá ṣe kí ni wàá wá fi fún wọn ní price yẹn kí ni ti mú rìbá dání wàá wá pín owó yẹn owó tó pín yẹn àwọn wàá jẹ àwọn kan wàá ṣe kí ni àwọn pín ìgbà tó yẹ pé mo èèyàn mẹ́wàá mo gbowó gbogbo wọn jọ mo pín fún àwọn èèyàn mẹ́ta àwọn méje tó wọ́n ń ta ọpọlọ àwọn èèyàn òun nílé àwọn kìíní ní Islam ti gbégi lé látọjọ́ tó ti pẹ́ àwọn ilé ìlú wa pọ̀ ilé tó wà rapu draw àwọn ní rapu draw wọ́n ní ẹmú nọ́mbà tuntun wá dijọ́ tẹ ẹmú nọ́mbà gbogbo yín wà wá síbẹ̀ nọ́mbà one nọ́mbà two nọ́mbà three ẹ ti sanwó bóyá lọ́rẹ́ náà lẹ́ fi ṣe kí ni lẹ́ fi mú nọ́mbà tó bá dijọ́ ìyẹn máa ń pè ní ìdárayá ìyíkoto. wọ́n wá yí kòtò gbogbo yóò jòkó lẹ̀ wọ́n ní kòtò ìdòrò o kòtò ìdòrò àtòjòrò fẹ́ nìkan kan o àtòjòrò ó yá gbé yẹn jòkó lẹ̀ a máa róòlù nọ́mbà ń sè ó yá a máa róòlù kìíní yẹn yẹ nìkan yẹ wá ẹ mú nọ́mbà yẹn tó bá tọ́ ẹ̀ tó bá mú nọ́mbà jáde wá pé nọ́mbà tírì àìsàn tó ni wọ́n á tún mú nọ́mbà mi nọ́mbà tó máa fi mú tó bí ẹ̀ márùn-ún àwọn èèyàn tó ṣe pé bóyá bíi hundred ni wọ́n wọ́n lè wọ́n mu ju bí èèyàn mẹ́wàá lọ wọ́n ní àwọn nọ́mbà yìí ló ṣe kí ni àwọn ló jẹ lọ́sẹ̀ yìí owó yìí tó kù ń kọ́ ninety five àwọn ninety five tó kù àwọn máa lọ bọ́tọ̀ lọ lásán ibi tí sọ tẹ̀lé àwọn tó kè lọ́sẹ̀ yìí ni tó bá fi dọ̀tẹ̀ tó ń bọ̀ yẹn ó ń wọ lọ bí ẹ̀jẹ̀ nìyẹn tò di ẹ́tẹ́ǹtì wípé àwọn míì àti ilé wọn ta tẹ́tẹ́ tó bá lo owó tán àti ilé ẹ̀ àti tẹ́tẹ́ àti mọ́tò ẹ̀ àti ta tẹ́tẹ́ ń bẹnu rẹ́kọ̀dù àwọn tó fi ìyàwó wọn ta tẹ́tẹ́ ó fi ìyàwó ẹ̀ òkìta because ibi títí wọ́n lè dé wọ́n lófin tó ń dé ní àwọn àyè tó bá di tí kíní ẹ̀ ti gbóná wọ́n lófin tó ń dé àwọn èèyàn lọ́wọ́ dẹ̀ lọ ìyàwó ẹ̀ kò sí kankan tó lè ṣe tó bá ṣe kankan wọ́n máa pádànù wọ́n dẹ̀ ẹ̀ lọ́wọ́ níyàwó kankan wọ́n obìnrin yẹn wọ́n dẹ̀ pádànù ibi tí ọ̀rọ̀ tẹ́tẹ́ tó lè dé ní àwọn àwùjọ ó sì kéré àárín àwọn olúwe ó nípọn pé táwọn oníbà ta tán wọ́n mọ sá pẹ̀lú pé wọ́n máa mú cocaine because kò bọ̀rọ̀ wálẹ̀ orí ẹ̀ ó máa háì orí ẹ̀ bọ̀rọ̀ mọ́ gbóná àbùkù kí ni ẹ̀ tó ṣe kí ni nìyẹn inú àwọn nǹkan bọ̀rọ̀ sọ nínú títẹ́tẹ́ tó máa ni text messages tó máa ń sẹ́ǹdì sí wa bóyá látara MTN ni àbí Glo àbí ẹsẹ̀ bí àbóríṣiríṣi wọ́n kàn lórí tẹ̀ bí ẹ̀sìn ẹni. The Nigerian flag is what? Green dash green. Question náà dè lọ́wọ́ èèyàn wọ́n ní answer this question. Nigerian flag is yẹn pé àti à Nigeria, green dash green. Wọ́n mọ̀ pé gbogbo èèyàn fẹ́ ṣe kí ni ló fẹ́ mọ ti ní ìyẹn pátápátá pé green white ni wọ́n á ní play this thing bóyá with fifty naira àbí hundred naira ẹ̀yin náà ló dé wá wá gbé fóònù ẹ̀dá ní ah wọ́n sọ ètí simple ju ah jèsì sáré sẹ́ndì yóò wá sẹ́ndì text message bóyá fifty naira àbí hundred naira tòbí wọ́n ti sẹ́ndì yẹn bẹ́ẹ̀ ni thousand millions bẹ́ẹ̀ náà náà kékeré ni àwọn náà send tó wọ́n máa tó bí ọjọ́ mélòó kan mélòó kan kà lórí message you have won yourself hundred hundred thousand naira inú tiẹ̀ máa dùn wọn ti gba owó yín jọ àwa pè fún àwọn èèyàn díẹ̀ nínú yín àwa ṣe ni wọ́n kó yòókù ìbọn ọba play game kankan lórí text messages very dangerous very dangerous láwọn míì ẹ̀ mímọ̀ wọ́n lè fi kíni wọ́n ti fi ibi pé kò kíni kò ṣe kankan nínú àwọn popular game tó popular Nàìjíríà máa ń wò who wants to be a millionaire tí máa yí transgender ìyẹn ni máa owó tí máa presently báyìí ta ló sponsor program yẹn MTN ni wọ́n ní who wants to be a millionaire tẹ̀lé àwọn tó lọ síbẹ̀ kó tó lè qualify wá síbẹ̀ ó ti lówó tẹ́ máa san so tọ́ bá ti bá san owó tán wọ́n máa wá àwọn máa qualify láti lọ ṣe kí ni láti lọ feature lórí program yẹn wọ́n máa máa béèrè question wa wọn ti gbowó àwọn èèyàn jọ rẹpẹtẹ ẹ̀ máa ń ṣe tán wọ́n tún wá dojú kẹ̀yìn tẹ̀ lé kí ló ń pè yẹn náà ní home game ẹ́ home quiz orí pé mo o kú lè fẹ́ ní home quiz báyìí o bá ti owó àwọn tó wà ní wọ́n ló kẹ́ńtẹ́ wà nílé oyá o ẹ̀dá nǹkan ẹsẹ̀ yìí o wọ́n ní oyá ayọ̀ time start now ẹ̀rọ abẹ́ ti máa sẹ́ndì text message wọ́n máa já fifty naira àbí twenty naira àbóríṣiríṣi kò tó bá wá jẹ́ the following week wọ́n ní twist táwọn sẹ́ndì last week o àwọn èèyàn báyìí o olówó ni oyá o ẹ̀jẹ̀ ká rólu draw yẹn o wọ́n kàn rólu nọ́mbà yẹn gbérígbérí nọ́mbà márùn kan lè jáde one another márùn kan lè jáde two another márùn kan lè jáde ó lè jẹ́ pé for that week bóyá twenty numbers ló máa jáde náà ẹ wá káyé èèyàn tó play prógámù yẹn tí wọ́n ti ṣe kí ni wọ́n ti fáwọn wọn wọ́n ti kó jẹ. ọ̀nà tẹ́tẹ́ tó nípa òun lélẹ́yìí nínú èyí tí ó jẹ́ ìgbẹ̀yìn nínú ẹ̀ omi tó ní ṣe pẹ̀lú àwọn géèmù tá à ń play bí àwọn mubaratu àríyàdíyà àwọn church and sporting activities àwọn eléyìí náà bíi cup light kiri ni o màá sábà lọ wò ìwọ fún ẹ lọ gúgù àti ẹ ní check lọ gúgù wípé hey gúgù how many sporting bet òun ló wà nàìjíríà lọ kà á fún ìyẹn ni pé sporting bet tó wà nàìjíríà káì wàá rí bet three sixty five naija three sixty bet sure bet naira bet bet naija ninety sixty bet merry bet metropolitan bet betolomi loving bet my bet naira state naija predict oríṣiríṣi àwọn bẹ́ẹ̀tì yìí àwọn tẹ́tẹ́ ni wọ́n ẹni tí tó bá rí tó bá ti kọ tó yẹ kó ìparí ẹ̀ bet b e t bet site ni wọ́n á ní kó wọlé síbẹ̀. àwọn eléyìí ó ní ṣe pẹ̀lú àwọn sport so wàá rí pé ọ̀rọ̀ tẹ́tẹ́ ó ti kọjá lẹ́bù tá a ti ń wò tẹ́lẹ̀ gbogbo àwọn torí tí wọ́n wo bọ́ọ̀lù yẹn ìní òwò bọ́ọ̀lù nítorí àǹfààní kankan ju ni lọ wàá gbọ́ wípé ókè ó láàrin ara wọn kọ́má bọ́ sórí àwọn gan first corner ẹ̀mí ìbalẹ̀ pé first corner kick Ronaldo ló máa ó yá títí títí hundred naira hundred naira one thousand one thousand ta. ìgbà táwọn kan gbá final Nàìjíríà rìkọ́dù three three nígbà tí Arsenal àti Barca tó play final àwọn tó play bet wọ́n kò bet house wọ́n báyìí wọ́n ní kan nu wọn òun kàn ìrìnsẹ́nu mọ́tò ń tiẹ̀ torí pé ó roughly about five million. àwọn méjì tó kù wọ́n para wọn dání wọ́n dẹ̀ kò sómi torí pé àwọn combination bí a bí fifteen million ìkànnì àwọn ọmọ ìyẹn dídì kan náà ti kalẹ̀ ó bẹ̀ bàbá kó má bínú ó dẹ̀ bẹ̀rẹ̀ náà kó má bínú pé òun disappoint wọn owó tí bàbá ẹ̀ fẹ́ ṣe business òun ti mú owó yẹn òun ti fi bẹ́ẹ̀ sọ́dẹ̀ ti jẹ owó yẹn ó wá commit suicide ó wá ń sórí so gbogbo àwọn kíní sport activities sáré yẹn èmi ni fútbọ́ọ̀lù ni athletic ni eré tí wọ́n ń sá ni volleybọ́ọ̀lù ni oríṣiríṣi àwọn kíní wọ́n fi ń play bẹ́ẹ̀tì nísìnyí tó nípọn tó lágbára tó ṣe wípé àwọn kíní eré ìdárayá tó lè ran mùsùlùmí lọ́wọ́ ni ọlọ́run bá ní wàhídùn lahum mastata'tum min quwwatin wa min ribatil khayl tòrìbùnà bí i àdúwà láàyè wà àdúwà tó ẹ gbáradì ẹ múra dáadáa kalẹ̀ fáwọn wo ni fáwọn ọ̀gá ọlọ́run ní látara kí ni àwọn kẹtẹ́ ìkójọ nínú agbára láti lè bá a fi dẹ́rù bá àwọn ọ̀tọ̀ ọlọ́run tó gbogbo èmi ní àwọn mubarakù rí àdíyà yẹn àwọn sporting activities yìí àwọn kìíní àrùn lọ́wọ́ irú ẹ̀ judo ni taekwondo ni àwọn kìíní arsenal àwọn kìíní ìdá láti kékeré láti bùkún ara but in tí wọ́n fi wọ́n ṣe é sì ó ṣe kí ni ó kọjá lẹ́bù tó kéré ó kọjá àti àwọn ń jà nítorí bàbá àti ọmọ ń jà bàbá arsenal ọmọ so arsenal wà náà bákà ọmọ àti bàbá ẹ̀ ṣe ọmọ yín kéré tó kéré tágbàlagbà ń sìn ó máa bú ṣeré àá ní bàbá mo fìyà jẹ yín <laughs> ìyà jẹ yín lẹ́nu ẹgbẹ́ bàbá ẹ̀ ló ń bá wí o ìyẹn náà ní rí láì da o o ti jẹ lẹ́nu tó bá dọ̀la wàá mo fẹ́ ra ọmọ kan sìn ọmọ tó tí bá ra ọmọ yẹn tán màá rà níbi five mu láàárọ̀. kò rí kúlíkúlí kò rí ṣúgà àti ṣígà nìyẹn. it's very dangerous nínú àwọn nǹkan tá à ń bá yí láwùjọ lélẹ̀ fún gbogbo àwọn sporting activities yìí náà wọ́n fi wọ́n ṣe tẹ́tẹ́ tó ṣe wípé a sọ́ra mùsùlùmí ìwọ́n tó jẹ́ bàbá ó sọ́ra tó bá kọ̀ra ọmọ ẹ̀ tọ́mọ bá lóun jáde ńlọ́wọ́ àwọn bọ́ọ̀lù ní sọ́ra àkójọ ọ̀rọ̀ yìí ni pé mùsùlùmí á láti jìnnà sí nǹkan ń pè ní tẹ́tẹ́ ọlọ́ọ̀bà ṣe léèwọ̀ àyà ń bẹ tọ́lọ̀ọ̀bà àlìkẹ́lá ti kọ́ fún wa ọlọ́ọ̀jẹ́ wa pé irinṣẹ́ ṣàìtọ́ọ̀nù ni láti lè bá a fi dá wàhálà alẹ́ fáàrin ọmọ ìbéèyàn fàṣìtẹ̀nìbúhù ọlọ́ọ̀ni kájìnà sí tẹ́tẹ́ títa làálẹ́kùn abẹ́lọ́ọ̀bà tó ń ṣe dáadáa fún aláyẹ̀ tàbí kìyàmà èyí tí a gbọ́ ìgbókè tí yóò ṣe wá láǹfààní àbí tó bá kú díẹ̀ káàtó kọ́lọ̀ kí yóò tàbí dúkù fún wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu wa salaamu alaykum wa rahmatullah.